mọ́ ìyàwó àgbà Aisha bintu Abi Bakr tó jẹ́ ìyàwó ilé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam lọ́lá làwọn ìsorí ibú látàrí torí pé nínú àwọn ọkọ̀ tó sorí ibú látàrí òun náà ní kan ṣíà àwọn ṣíà gbà wípé ìyàwó Aisha ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti sọ àyà kalẹ̀ nínú Al-Qur'an pẹ̀lú. Tẹ́lẹ̀ pé ọ̀gọ̀rọ̀ gbogbo àwa bímọbímọ gbogbo ẹni ọlọ́mọ ní òkè ọ̀yà tó fi dé lọ́rin ẹ̀jẹ̀ alákìyèsí lórí ẹ̀sìn àwọn ọmọ wa. Sẹ́rí ń tá gẹ̀ẹ́tẹ̀ òun náà pé káwa náà mọ̀ nípa ẹ̀sìn àwọn ṣé àjọ àlùsùnà wọ́n lérùn gbọ̀n ṣòkòtò ètò lẹ́ẹ̀ àwọn ìyàwó wọn náà máa ń rẹ̀ tọmọ yín bá mọ́kọ wá lé tẹ kíṣòkòtò tó lẹ̀ tẹ rí ogun ọkàn yóò balẹ̀ pa alùsùnà ló mú wálé bẹ́ẹ̀ kí sí alùsùnà nínú àwọn ẹni tọ́lọ́wọ́ bá bínú sí ikọ̀ tọ́lọ́wọ́ bá bínú sí òun ni àwọn ikọ̀ ṣíà tá a bá tẹnu bọ̀rọ̀ àwọn ṣíà àkànlẹ̀ ní lọ bí tá a lọ mọ́ níbi tẹ̀síìrì ṣùgbọ́n ọ̀wọ́ yìí tá a sọ fún wa ń bẹ̀ pé nínú nǹkan táwọn ṣe àkó sí yáyàyà òní kí wọ́n ta ko ààyà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́ni iná lẹ́bí iná jẹ́ òbílẹ̀ òfùkí usbatun minkum. أعوذ بالله من الشيطان الرجيم إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإفك والذي تولى كبره منهم له عذاب عظيم آية الله في صفوة يا عائشة ọlọ́run jẹ́ àmọ̀ pé àwọn tó ń gbé káàkiri ẹ̀ṣẹ̀ ni wọ́n dá ìrìnà lẹ́bí náà jẹ́ àwọn èlé pé àwọn tí wọ́n dìde pẹ̀lú àdáparọ́ tí wọ́n ń gbé ọ̀rọ̀ tí ò sẹ nípa ìyàwó Aisha tí wọ́n ń gbé káàkiri ọlọ́run jẹ́mọ́ àtúnmí kan àwọn èèyàn kan nínú àwùjọ yín náà ni ẹgẹ́ mo sọ fún wa gbogbo ẹni tọ́lọ́ bá fi ṣe aṣíwájú tó bá wà lórí dáadáa òdodo ẹ̀sìn kìí ṣe gbogbo èèyàn ni ó tẹ̀ lọ àwọn kan ó wà sí dìde pé ó ṣe gbọ́dọ̀ jẹ́ òun látàrí ìlara kìí ta àti kẹ́ni mọ́ni táwọn yìí bá wá fa àṣìṣe ẹni ni wọ́n wà mọ́ sọ àwọn ni wọ́n wà á rú ọ̀rọ̀ jáde tó bá wá wú ọ̀rọ̀ jáde ìwọ fúnra rẹ ó wàá mọ owó pé kó olúwa ti wá jẹ́ ó sì tètè fojú hàn ọlọ́ni ó sì bá tún mí kó ó sì bá tún mí kó ọlọ́ni àwọn kan nínú yín náà ni kẹwàá lè mọ̀ pé ọlọ́run bá ti ọlọ́run ti jẹ́ ká mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni wọ́n gbà ọlọ́ni látàṣàbò ṣàrọ̀ yàtọ̀ ń ṣẹlẹ̀ ń torí pé tí nǹkan bá ṣẹlẹ̀ nígbà míì ìgbà náà láàmọ́ta ló jẹ́ tẹ̀mí tọ́ ìgbà yẹn láàmọ́ta tí ta ní ṣe tiwa ta ní ṣe náà lára wa ọ̀lẹ́lá tasabu ṣáà làkùn ẹ mọ́jọ pa burú ló jẹ́ fún yín o pẹ̀lú ọkọ̀ ìrù làkùn oore ló jẹ́ fún yín ara ọ̀nà tó gbà jẹ́ oore òun náà ni pé ìyàwó Aisha radiyallahu anha ọlọ́run padà sọ dìtàn láíláí fún ìyàwó Aisha ẹni tí wọ́n sì jọ parọ́ mọ́ ìyàwó Aisha pé wọ́n jọ ṣe àṣemọ́ṣe sọ̀hábà àjọ náà náà ó padà bí orí fóun náà sọ fún àlùmí mọ́ àtàlù asúlàlù ọlọ́run musa abanikẹ́wò náà mo sọ fún wa lánàá mo ní pé àwọn èèyàn fẹ́ máa dọ̀tí ẹni tó bá jẹ́ ẹni ọlọ́run torí wípé àwọn ti dọ̀tí àwọn àgbàlagbà yorùbá wọn ní ajẹgbọdọ máa wẹ ní kọra lọ so ọlọ́run ọba ní gbogbo ọlọ́run ní gbogbo ẹ tó bá dá sí òdiwọ̀n tó ń kálukú bá fi dá sí nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ní náà ni ó jẹ́ pé rẹ̀ wọlẹ́dì ìtawálà ìbọ̀rọ̀ ṣẹ́ra àwọn tí wọ́n ṣàyàgbàgbà rẹ̀ ọlọ́run ti bá wí nígbà míì Allah subhanahu wa ta'ala àwọn èèyàn máa ń rò pé ojú ni a máa mẹni tó sọ̀rọ̀ tá a sì ní dákọ̀ rẹ̀ la li khawf walakin li maslahati rajiha nítorí nǹkan bíi tó dáa ju ká dákọ̀ rẹ̀ lọ tẹ́rí ẹ tó líìdì àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ káàkiri nípa ìyàwó Aisha ìtàn mọ́ ṣùgbọ́n Ọlọ́run ní pé àníjọkọ rẹ̀ ọ̀ràn nù tí àti àfi ó kọ rẹ̀ mìíràn nínú nínú ìwé alùbáríkà ọlọ́run ní wàlẹ́dí tàwálà wàlẹ́dí tàwálà fìbọ̀rọ̀ wọ́n mọ̀ àwọn àáfàá sì máa ń lo mẹ́tọ̀dù yẹn láti fi dí pẹ̀lú èèyàn nígbà míì kò ń ṣe tó jo nígbà míì lọ́pọ̀lọpọ̀ gba alùsùn náà nígbà míì àwọn èyí fẹ́ dákọ ẹni tí wọ́n bá tí wọ́n bá ń fèsì fún tàbí tí wọ́n bá bá wí ó wà lára mọ́lẹ́ àdúgbò ànábì náà máa ń lò sallallahu alaihi kódà níbi kíntàn yìí náà níbi ìtàn yìí náà àdẹ́bí lò sọláàsàlá tí wọn ò ní dákọ rẹ̀ ìmáàmù mùsùlùmù náà lò ọ̀rọ̀ kan bẹ lọ́dọ̀ àwọn akóni hadith wọ́n pè ní hadith mu'ani alu tí èèyàn bá bẹ tó bá já pé tó bá gbàdísì wá ó ní àwọn nǹkan kan tó máa ń ṣe lápẹẹrẹ tó jẹ́ pé ẹni tó ẹni tó gba àdíìsì lọ́dọ̀ rẹ̀ ẹni yìí bá jẹ́ ẹni tó já sí pé àwọn èèyàn ò ní àgbègbè lọ nínú ẹ̀ àwọn èèyàn sì ti mọ̀ tóun bá wá gba àdíìsì lọ́dọ̀ ẹni o tó bá wá fẹ́ dápọ̀ ẹni yẹn kò wá ní dápọ̀ tó fi gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn ó kọ táwọn èèyàn ò mọ̀ mọ̀ ẹ́ òun ni yóò wá sọ. Hadith yẹn náà ń pè ní hadith mu'ani àná pé ẹni yóò kàn ṣe anilájú lọ́dọ̀ lágbájá lòun ti gbà wá lágbájá gbà lágbájá kò sọ pé òun gbọ́ sẹ pé òkú tó rán ọmọ gbọ́ ó yára já ju pé wọ́n wọ́n ní lágbájá sọ pé àti wípé lọ́dọ̀ àwọn akóni àdé àwọn àwọn kan gbà wípé ẹni tó o bá gbọ́ kéwú lọ́nu rẹ̀ tó o bá gbà bísí àlẹ́bí lọ́nu rẹ̀ ó gbọ́dọ̀ já sí pé o gbọ́ báyìí lẹ́nu rẹ̀ mo ṣàfà àtà ó gbà lẹ́nu rẹ̀ báyìí kì í ṣe pé ó kàn mọ́ sọ pé wọ́n lágbájá sọ pé wọ́n lágbájá sọ pé àwọn afá wa pé àlórí ọ̀rọ̀ ẹnìkan wá sọ wípé dandan ẹni a bá fẹ́ gbà àdúsí lọ́dọ̀ rẹ̀ a gbọ́dọ̀ rí jọ ríra báyìí ẹnìkan ní kò níjì tó bá fi jásí pé wọ́n jọ sẹ̀mí lásìkò kan náà kódà kí wọ́n pàdé rí ẹnìkan wá ní pé ìlànà yẹn kò kọ̀rẹ́ẹ̀tì ó sáwà lé lórí ẹ̀ ìgbà tí mọ̀ mùsùlùmí wá fẹ́ fèsì fún un tíra rẹ̀ ìgbọ́n mùsùlùmí la usabihi aw kama qala rahimahullahu ta'ala èyí lè dá akọ rẹ̀ lè èyí má lè bí kiri yìí torí mi ìjẹ́ká yóò mọ̀ sí òun náà fẹ́ pọ́pùlà tẹ́lẹ̀ ní ìwà ní dá akọ rẹ̀ Imam Muslim mọ ẹni tó ń bá wí ṣùgbọ́n kọ̀ọ̀kan ọkọ rẹ̀ ló tẹ́ dọ́là àwọn àfa òmọta ni Imam Muslim ó ní èèmù rẹ̀ ó wà tìbẹ̀ ànábì náà ọlọ́run náà máa ń lò ó ànábì náà máa ń lò ó irú ẹ̀ lọ́lọ́run lò pẹ̀lú abdullahi ni wọ́n pe ọkọ rẹ̀ ibnu ubay ibnu salul olórí àwọn ọ̀nà fìkì ayé àdé muhammad sallallahu alaihi wasallam òun ló bẹ̀rẹ̀ sí bí ọ̀rọ̀ òun ló hun ọ̀rọ̀ pé ẹ wá rí aisha àti sọ̀fúnwánì òun ló bẹ̀rẹ̀ sí hun ọ̀rọ̀ ọlọ́run ní wàlẹ́dì ìtawàlà kékeré ọlọ́run pọ̀ dákọ̀ ẹ̀ ọlọ́run sì dákọ̀ àwọn èmí nínú àrùn ọlọ́run fi pọ́n wọn lé bẹ̀sọ̀rọ̀ ha ẹ bá yí lè fi ta lé sàábì kan ṣoṣo tọ́lọ́ ń dákọ̀ rẹ̀ ní àlùkòrán sáré tó mọ̀ ẹ mọ̀ ayẹ tán ìzákùnláfà kódà tẹ́sà Abubakar ògbómi tọ́lọ́ ti sọ̀rọ̀ Abubakar náà ìtàn náà lápẹẹrẹ Abubakar òun bì ṣùgbọ́n Zaidu ní gidi Saheed Zaidu ní àwọn yẹn máa ń sè ọ̀tọ̀ ní Zaid ọ̀tọ̀ ní Saheed Zaidu náà ń pè ní Saidu ẹ Zaidu bùnà Harisa bisọ̀rọ̀ha ní pé kí ọlọ́run dákun èèyàn kó la ó kun èèyàn mọ́lẹ̀ báyìí ó nìkan ní sábà tó dọ̀tún kọ́ ẹ̀ wà ní kọ̀ọ̀kan wà hùwà kọ́ ìròyìn làwù orí ló jẹ́ fún ọlọ́run wà mọ̀ máa dàpọ̀ ilé ìnáfìkì ìdọ̀tí nígbà Muhammad sallallahu alaihi wa sallam torí ẹ mo fẹ́ fi establish ẹsẹ̀ tó jó nígbà míì tá a bá dáko yẹn lágbájá ní sọ kò sí dáko rẹ̀ àwọn ọmọ dáko lè mọ́síláhà tí wọ́n jẹ́ hà nítorí àǹfààní míì tó dáa ju ká dáko rẹ̀ lọ́kàn nínú kan bọ́lá òsì wá dákọ̀ rẹ̀ tó kọ rẹ̀ wà ràn lórí Al-Qur'ani ní ìsìn sẹ́yìn pé tó kọ rẹ̀ bá ràn àpọ́lé ní òjò ẹ̀fọn àbí ọlọ́run wà mọ̀ ọ̀dá ànábì náà máa lórí mẹ́tọ̀dù sọlá àti sàlá ànábì táwọn èèyàn bá ṣe nǹkan kan ànábì pé máa lo àkùwà kí ló máa ń sàwọn èèyàn kan náà ànábì mọ̀ wọn sọlá àti sàlá ànábì kí ló máa ń sàwọn kan náà ànábì ní kí ló mọ́ sáwọn kan náà ẹ̀jẹ̀ kí n fún alápẹ̀rẹ̀ rú ànábì kí ló ń jọ kásọ̀rọ̀ láàrín sẹ́n ń kálukú sì lè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n níjọ́ náà ànábì wa ka súrátù Rúùmù fa ìtúbìsà àlè aya aya tánàbí bá ń ka yẹn ó bá dàrú má nàbí lọ́wọ́ bí nàbí ti ń kà lóyọ̀ lànàbí tó gbé ànábì ò rí gbé sọ̀rọ̀ láàrín sọ̀rọ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ mẹ́rin bí tí wọ́n bá ṣe mistake lóyọ̀ kò sí inú nǹkan tí a sọ pé a gbọ́dọ̀ mú wa lélẹ̀ yìí rárá o ẹni tí ó sọ alukurani kan kalẹ̀ fún ó ṣe kíni ó ṣe mistake lórí o tí èsì iṣẹ́ kan tí iṣẹ́ méjì ṣùgbọ́n jọ́ tí mo ń sọ yìí ànábì kò tiẹ̀ rí gbé ànábì wá kírun tán ànábì ní mọ̀ bá àkùnwá mi kí ló sàwọn kan náà nínú yín tó já sí pé bí ẹ bá ti wá kírun mọ́sálásí wọn ò ní sàlùwàlá wọn dáadáa. Ànábì ní wùláyé kalẹ̀dínà yulabisuna aleyna alukur'an àwọn ni wọ́n jẹ́ kúránì ó dàrú mọ́ alójú. Ànábì lè dà kọ̀rọ̀ bí lágbájá tàmọ̀dù làkàṣègbè lámọ́rin ẹ̀ sàlùwàlá ní dáadáa. Ṣùgbọ́n wọ́n rẹ̀ Ànábì sọ, màá bá lo àkùwà kí sàwọn èèyàn kan náà ẹ̀kọ́ tó wà ń bẹ ni pé lọ́pọ̀lọpọ̀ àti mọ̀mọ́ yìí bá ń ṣe kíké àwọn kan bẹnu yìí tí ó ṣàlùwà dáadáa torí ẹ̀ àìṣedéédéé rẹ̀ ni àmọ́ affect aṣáájú inú ẹ̀kọ́ tá a mú lọ́nà àdúgbò ọlọ́run ọba wa ni pé àwọn tí wọ́n tà wá lá ìbàjẹ́ wọ̀nyí ọ̀nà níláwó àdáàbùn àbí àwọn òkè ẹ̀yà tó lágbára láti yà sẹ́ni nígbà tí ibi tó sọ́dé lánàá ànábì wá pé Ali ibn Abi Talib anabi sì pé Usama ibn Zaid sẹ́rí Usama ibn Zaid ọmọ Zaid ta ni wọ́n dákọ̀ rẹ̀ ní alukur'an òun ni Usama òun ni Usama yìí ó jẹ́ ọmọ fún Zaid sẹ́rí Zaid yìí òun ló fẹ́ Zainab bintu Jahsh ẹ̀jẹ̀ gbé láti ní sáìdù ẹrú Khadija radiyallahu anha ṣùgbọ́n nígbà tá nàbí fẹ́ Khadija gbogbo tí Khadija ní pátápátá ó jù ú lẹ̀ fa nàbí ọlọmọsà jẹ́ káwọn obìnrin tiwa ti hàn ní náà kò lè dà sí hàn lẹ́ẹ̀kan ní kan dálẹ̀ fáwa náà kan lè ba kan tàná wọ́n ní Zaidu wọ́n kó lẹ́rú ni wọ́n wá tà á Khadija wá rà á ó wá dẹrú nínú ilé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam àwọn òbí Zaidu wá ń wá Zaidu káàkiri wọ́n bá dúró rẹ̀ ní Mẹ́kà bàbá rẹ̀ bá mú amú rẹ̀ lọ́wọ́ ọ̀nkù rẹ̀ wọn méjèèjì bá wá Mẹ́kà wọ́n bá bẹ̀rẹ̀ sí wá Zaidu pé wọ́n ní dúró rẹ̀ Mẹ́kà wọ́n sá kan lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wá lọ́ọ́ bá Ànábì pé ẹ dákun níjọ náà ànábì ètí ìdànábì níta àtúnfẹ́ náà ni wípé ọmọkùnrin kan bẹ lọ́dọ̀ yín wọ́n ní ọ̀dọ̀ yín lọ́ka sí ẹ dákun gbogbo tẹ́ bá fẹ́ gbà lórí rẹ̀ àsìtán láti fún yín ogun ló jà wá ní ọkọ lẹ́rù lẹ́bi ní bíbá ẹ̀kọ́dọ̀ tòun ṣe ni o kò sí wàhálà ẹ̀jẹ̀ àpè tó bá ṣetán láti máa bá yín lọ mo yọ̀ǹda àmọ́ tó bá lò wọ̀n lọ kò ní pé kó fagídí máa tẹ̀lé yín àwọn náà kí àṣà kò wọ̀n lọ. alẹ́ ìgbà ni kí wọ́n pèsè ẹ̀gbọ́n wọ́n bá pèdè so many ẹgbẹ́ kò yìí àádá happy bàbá mi rè ẹni tí ẹjọ́ wáyé kọ́ àádá àmì àbúrò bàbá mi ni mo mọ̀ wọn ànábì nítorí ìfẹsẹ̀ wà o àmọ́ èsì tí mo fún wọn ni pé tó bá ṣe tán láti máa tẹ̀lé wọn lọ ẹni pàdánù ìpè kọ̀ síjà. ìgbé èèyàn ní kí gbé mọ́ mi sọ ẹ̀. alálùbáríkà ni ìyá wa Khadija ànábì sì mà ànábì ṣẹ̀ṣẹ̀ tó ní Khadija ẹrú rẹ̀ kí o. tó bá ti tán láti máa tẹ̀lé wọn lọ mo yọ̀ǹda rẹ̀ àmọ́ tó bá lò lọ òyìnbó fagídí wọn ìwúlò fẹ́ ṣe ń bẹ̀ zaidu wa ń fèsì tó yá Rasulullah bàbá kan lè ṣe dáadáa ju ìwà náà ṣe ṣe fún wa. ilé ò tẹ̀lé o ah! bàbá rẹ̀ àtẹni ó tẹ̀lé subhanallah wáyé hàk sí ọ̀rẹ́ ó sì yọ́nú sí kò mọ̀ wà lóko ẹrú torí ẹ̀ ẹ̀kẹ́kọ̀ọ́ ẹrú gidi ni o ti ń rà tá nàbí bá bá bí ẹrú ni tí kò ní tẹ̀lé àwọn tó bí i bóò ni wọ́n ṣe ń ṣe pẹ̀lú ọmọ sẹ́ẹ̀tì ẹ̀ tí ètò ṣẹrú bóò ni wọ́n ti ń ṣe pẹ̀lú ọmọ kéwù tiẹ̀ tí èyí ṣẹrú ọmọ ọlọ́mọ tó mú sọ́dọ̀ bóò ló ṣe ń bá wọn lò laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe tó dáa lára lọ́bì bàbá bí ẹ ṣe dìde nù ọjọ́ náà lànà bí wàá fa Zaidu lọ́wọ́ ànàbí wàá mú lọ Kaaba ada zaidu bin muhammad látòní lọ zaidu rèé ọmọ muhammad ni o ana mi ni u wà wà mí ni tí lárúbá bá sọ báwọn ìtumọ̀ rẹ̀ ni tí mo bá kú yóò jẹ́ ní ogún mi bóun náà bá pè mí náà jẹ́ ní ogún rẹ̀ ó sọ ọ́ dọmọ nìyẹn torí pé tàbá ní nìyẹn kílẹ̀ máa ń pèlè bò adoption of charge ọlọ́run padà wàá bàjẹ́ pé ودعوهم لآبائهم ẹ wọ aksatu indala ẹ máa kó ń kálukú ló kọ bàbá rẹ̀ kò gbọ́dọ̀ sí pé ọmọ lágbájá ọmọ mọọmọọmọ àti lágbájá ọmọ mọọmọ kẹfẹ ló. so àyà yìí ọlọ́run bá pa pé ká máa àdọ́pùtì ọmọ ọlọ́run parẹ́ kò sí lára ẹ̀sìn kódà tó bá àdọ́pùtì ọmọ bó o bá rí e àbó lọ gbà nílé ibi tí wọ́n ti ń tọ́jú irú wọn ó béèrè ó pẹ̀lú òbí lè jó ọkọ rẹ nu ṣẹ̀rí àṣìlá. ó ti wá wà bẹ́ẹ̀ ànábì wa fẹ́ fẹ́yàwó fún Zaid ibn Hal ànábì wa nàka sẹ́ni tó fẹ́ wọn kò bèrè náà ní Zainab bintu Jahsh ànábì wa lọ sílé àwọn jẹ́ àgbọ̀nẹ́ ta ni ó fẹ́ inú wọn ti dùn pé tó bá pàdánù bí ló bá fẹ́ fẹ́ ọmọ àwọn ànábì ní rárá ìbí kọ́ ni màá fẹ́ ẹni tí mo fẹ́ fẹ́ fún rí ah, ẹ̀rú àwọn ò lè fọwọ́ fẹ́lẹ̀ bá kí wọ́n ṣe ọlọ́run wọ́n yọ̀ǹda tán pátápátá ṣùgbọ́n pé ọ́ àfẹ́kẹ́rú alábìnrin mm, tó wù mí tí mo fẹ́ ṣe nílé oyè ẹni tí mo fẹ́ fẹ́ fún yìí àwọn ará àwọn àwọn banijash wọ́n bá yarí zeno banijash wọ́n bá yarí báwọn gbà ọlọ́run wá sọ ọ́ yàkálẹ̀ mọ̀ọ́kánlẹ̀ lè mú mi ni ìdá kọ́dọ̀ lọ́wọ́ rẹ̀ sínú àmúrọ́ ayíyakú lẹ́la òun nìkan ọlọ́ni bí èèyàn bá jẹ́ mọ́mì ní òdodo tó bá jẹ mọ́mì náà òdodo ọlọ́gbọ́n gbọ́dọ̀ sọ fún fẹ́ nǹkan kó sí ọlọ́run lòun fẹ́ nǹkan kan kéèyàn wá lọ́pṣàn ṣe èyí fẹ́ yìí èyí yìí kò wù mí torí àwọn ará ilé Zainab láyà yẹn sọ̀kalẹ̀ áyà yẹn lọ́wọ́ ká wọn lọ́wọ́ ká lè ba àwọn jẹ́ mùmìnì kó lè ba àárín rẹ̀ pé mùmìnì ni wọ́n lò tọ́ tán ìwọ fẹ́ẹ́ wà lóbi bó ṣe fẹ́ nu àwọn yọ̀ǹda wọ́n wá yọ̀ǹda Zainab bintu Jahsh wọ́n yọ̀ǹda rẹ̀ fún Usama àmì Zaidu bin Haritha ẹjọ́ ló ní ìdáná làwọn àti aró orókùn aró òrà tiẹ̀. lè fi sọ náà tẹ́tẹ́lẹ̀ pé àfẹ́ fọmọ kéde kámi òun ti ọlọ́run fẹ́ fẹ́ ọmọ yìí rí ayọ̀ǹda àbí gbàtà nàbí náà wá yanjú jàfá ọ̀rọ̀ yìí náà wá lágbára pọ̀ tá a ti wá sọ́sọ́sọ́sọ́sọ́ náà fẹ́ kí báyìí náà ló wá rí ọlọ́run wá pàṣẹ láti san mọ̀ wípé àyà ń kọ́ palamọ́ àkọ́bọ̀. sàwàdìnnà kàá àyà ọ̀nà fàlámà kọ́dọ̀ zayidu mílẹ̀ àwa tọrọ zawajina kaha ànábì ni ó dá tọ́ kálukú mọ́ lọ́nà tọ̀tọ̀ ọlọ́run wa sọ pé tọ̀ tí zayidu bá ti wá kọ́ ọ lẹ̀ ìwọ ànábì ni kò fẹ́ afẹ́ fún ìwọ ànábì òun náà pàtí Zainab bintu Jahsh tó máa fi ń ṣe fáàrí láàrin àwọn ìyàwó ànábì tán bá gbóná tán yóò sọ wípé ọlọ́run ló ṣe wà níyù tèmi fànábì yìí pé ọlọ́run látòkè sánmọ̀ ni wọ́n ti fẹ́mi fáànà bí ẹlòmíì náà sọ pé kó fi nǹkan míì ṣe fáàrí náà yọ wọn sọ so ìgbà tí zaid ọlọ́run wa ní amọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ kó lè bá a lé àpẹntẹ́ ti pè lọ́mọ tẹ́lẹ̀ tá a padà sọ pé ẹ̀kọ́ gbọ́dọ̀ gba ìlànà yẹn jẹ́ ọmọ ọlọ́run ní amọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ kó lè bá a lé àpẹ wọn àti ń sọmọ torí ìyàwó tọmọ yín bá fẹ́ yín olùfẹ́ ẹ̀gbọ́n tọmọ yín bá fẹ́yàwó tó wá kọ́ lẹ̀ ẹ lè fẹ́ ti yín láéláé ṣùgbọ́n nítorí pé zaire ń sọmọ afẹ́kọ́ clear pé kì í sọmọ ànábì o wọ́n ti ń pè ní zaire bùnú Muhammad ẹ̀dẹ̀rẹ̀ ọjọ́ táyà sọ̀kalẹ̀ òbí pé zaire bùnú Harifa Zaidu yìí ló bí Usama tó ń pè ní bíntù zaire Usama yìí àti Ali ibn Abi Talib òun lànà bí pèpè tán ọ̀rọ̀ ara lè mi yìí kí ni ẹ wù sí o ah, Usama òun sì nífẹ̀ẹ́ ànábì tánàbí náà nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ó ní Rasulullah àwọn ará ilé rẹ̀ wọ́n yìí sì yàn jagunjagun. Aisha gbogbo tí wọ́n wí yìí kò lè jẹ́ Aisha kò lè jẹ́ Aisha àmọ́ nǹkan kan mẹ́nìkan nínú àwọn ará ilé wa ànábì àfi dáadáa. Ẹ̀rọ pé Usama ó sì kéré sí Ali ntí ẹnu ìsáàmù ògbà ali sì lè sọ ali wa sọ fáwọn ọjà èwo ni wàhálà ìránṣẹ́ Ọlọ́run obìnrin wo ló lọ́wọ́ sí tó pè tí ò ní dá ọ lóhùn Ọlọ́run kúnlẹ̀ mọ́ bálà mọ rí tiẹ̀ bá ti rújú tiẹ̀ ẹ filẹ̀ ọ̀rọ̀ ń padà dé tìyàwó Aisha mo sì sọ fún ẹ pé wọn èsì mọláka èèyàn ni wọn kódà bó bá sì ní àti náà á ní kíní kan fún ẹni tó gé ìfòrò kọ́mẹ̀ntì wọn. olùfà pé nǹkan ò dán láàrin ìyá wa Aisha àti Ali bin Abi Talib tó fi dìgbà tí fìtínà ṣẹlẹ̀ fésìsì kan yẹn náà ẹ mọ̀ rí nígbà tí fìtínà ṣẹlẹ̀ láàrin àwọn sàbí àti Muhammad sallallahu alaihi wasallam àìsà asọ̀fà àbí àlè wa sọ fún àlẹ́bí sọ̀tàn àbí ẹ ti ẹ̀ pé bàrírọ̀ bàrírọ̀ náà ó súnmọ́ ìyàwó àìsà kí ni bàrírà náà sọ ànábì bá tó pé bàrírọ̀ náà pé bàrírọ̀ bàrírọ̀ ó yá kí ni ìwọ náà fẹ́ sọ á ọlọ́run mọ́dàánú lè wá o sẹ́rí gbogbo ohun tí sọ̀rọ̀ kíwọ náà ó wà ń bẹ̀ táwọn èèyàn mọ̀ kò sí ọ létí pé aláàjì ẹ̀ sọ̀rọ̀ ní kọjọ pẹsẹ ìrìn alágbájá kọjọ mọ níṣòro wọn sáré gbà á bí wọn sì gbé wá ànábì gba bíbà rírọ bàírọ ní àwọn ah, ọkọ mọ sọ wọn bí àwọn apọrọ akúrọmọ lè takò ní ìyá ìyá wa ṣàyẹ irú ẹ fún ah, ìsìnyàn báwọn Aisha ti wà nílé àwọn bàbá rẹ torí pé nígbà tó ti rí pé asanabi ti ń gbọ́ nǹkan olófà tó fi rẹ òun tó yẹ pé ọ̀tọ̀ ní bá nàbí ṣe máa ṣe tó bá rẹ̀ wọn ọ̀tọ̀ níbi ṣe wá ń ṣe wọn là nàbí ọkàn wọlé salamu alaykum aramutulayi wakatu kaifa ti kò fún lára yín ṣe o ànábì ó sì jáde padà. àìsàn ni òun ti ń wò náà pé sànàbí wa bísí náà ni ó fi wá rí báyìí nígbà tá ìṣà wa pọ̀dọ̀ a gbọ́ pé àsóhun ti ra lẹ́gbẹ̀ẹ́ àsán ti ń wù nǹkan tó lágbára nípa òun ló ẹ̀sán ká bá jọ tánàbí fi ń kírun báyìí kì í ṣe báyìí o oníbẹ̀ẹ́ tó ń sọ ó ní alatura ó wá débẹ̀ tán ó wá bí ìyá rẹ̀ ní ìdí ìyá rọ̀ṣùlọ́mà ìyá ò mọ̀ eré mọ̀mọ́ sẹ́gbọ̀n táwọn èèyàn sọ ẹ máa kẹ́kọ̀ọ́ kí ni ìyá ìyá Aisha sọ ẹ sórí jẹ́sọ̀ tó fi rọ̀ fún ọ òdodo ọ̀rọ̀ jẹ́ fún ọ kò sí bí èèyàn sì wà lé ọkọ tí yóò lórogún bó ṣe lórogún ọkọ rẹ̀ ó sì nífẹ̀ẹ́ rẹ̀ bó ṣe nífẹ̀ẹ́ rẹ̀ o wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ ìyá ẹ̀ṣà sípẹ́ yìí náà ti gbọ́ lẹ́rìn sẹ́sìn mi pé ẹgbọ́n kẹ ìyá rẹ̀ náà ti gbọ́ Abubakar náà ti gbọ́ ìyẹn ni wọ́n ń sọ lọ́wọ́ ànábì náà sáànù para kòrò pé irú ọ̀rọ̀ wọn ni wọ́n sọ nípa Aisha lọ́dí àlàáníà ànábì pé bàyírọ̀ bàyírọ̀ náà ti sọ kẹ́kẹ́ kí ló wá sílẹ̀ wọ́n ní ànábì Muhammad sallallahu alaihi wasallam lànàbì bá ló bá gomú bàrí mo sọ pé ànábì náà lóru òṣùlóòbù yẹn nígbà tánábì kò mú bà rí wọn ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wa hamid allah ànábì sàṣàlá ànábì dúpẹ́ fọlọ́hún lẹ́yìn ìgbà ìlú alẹ́ yá máa ṣá lè mọ̀ sí i. a ta ni yóò tọrọ àforíjì fọkùnrin kan náà tó nímí látara rẹ mi ẹ bá wà ànábì o sallallahu alayhi wa sallam ànábì ni ta ni yóò tọrọ àforíjì ẹrù kan náà ànábì ò dáa pọ̀ yìí tó já sí pé ó sì fi sùtá kàn mí látara ara ilé mi. sallallahu alaihi wasallam. ìran méjì ló sì wà ní Madina al-Aws wal-Khazraj lẹ́nìkan bá dìde ní wọn ló pé ìwà nẹ́bí ta ló ń tàn ẹ̀jẹ̀ àmọ́ tó bá jẹ́ kóńtọ̀ ọ̀hún tó bá bá àárín àwọn àtàwọn jẹ́ áùsì ni àṣetán gbọ́dọ̀ ẹ̀ bá jẹ wọ́n fi pàkàpá tó bá yẹ ṣe Khazraj náà ni àwọn akásọ́ọ̀jù náà ló jókòó yìí wọn ò lè sọ pé èèyàn lè mọ ṣe tó tó báyìí sí wa ànábì pé tó bá jẹ́ pé ká pa ló bá yẹ ká mọ̀ pa lẹ́yìn tó jẹ́ abẹnugan àwọn akásọ́ọ̀jù bá dìde ló bá takò sáà mọ̀ sọ báyẹn mọ́ èyí tó bá jẹ́ pé èèyàn pa èèyàn ti kẹ́ ẹ̀ pọ̀ èèyàn ti èèyàn ti wa mọ́ olùkọ́ kọ́ lọ́mọ bá ọ̀rọ̀ bá dira torí mọ́sálásí ànábì sọ̀sálà nítorí ọ̀rẹ́ wa Aisha sẹ́ẹ̀ mọ̀ pé kọ́rọ̀ ọ̀rú ànábì kódà tọrọ ọ̀rọ̀ inú ilé ìmọ̀ọ́mù gan bá diran tó bá ń lo mọ́ṣáláṣí ó ti tó ní tìbú kó mọ́ ànábì wa dá wọn lábẹ́ ẹ jókòó sàkátà fún Rasulullah sàn ànábì ní kó kálukú dákẹ́ ànábì wa dákẹ́ ó dá wọn lákẹ́ tán ànábì wa gbalẹ̀ àbúkà tó yà ìyàwó àìsàn ní pípa lẹ́bí fi wọlé jọ́nà náà orí ẹ̀kú ló bá òun láti bí ijọ́ mẹ́ta òun sùn òun ò sì dákẹ́ ẹkún ọlọ́mọsá balẹ̀ ìyàwó ayé ó ní látijọ́ tọrọ sì ti ṣẹlẹ̀ tó ti ṣèké ànábì òjókòó tí ò bá rí láti ìgbà tọrọ ti ń lọ tóun ò tètè mọ̀ pọ́rọ̀ ti ọ̀rọ̀ ti nǹkan ti ṣe wọn yòókó ni ọlọ́rọ̀ àbí títí di ó ní ànábì wàá jókòó sallallahu alaihi wasallam wàá jókòó tí wọn ànábì wàá sọ pé ìrẹ́ Aisha tó bá jẹ́ pé lóòótọ́ ni tó bá ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ànábì sọ̀rọ̀ tó bá pé lóòótọ́ bá ṣẹlẹ̀ kó o túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run gbogbo àtúbà rẹ̀ àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ ó dàbí kọ́nà ó fọ̀ mọ́ sallallahu alaihi wasallam ẹ wo ọ̀rọ̀ tí ò pọ̀ sànàbí tẹ́ ẹ pé ànábì tí sọ fún Aisha ṣe bẹ́ẹ̀ àmọ́ béèyàn tó yẹ kéèyàn níyàwó béèyàn nífẹ̀ẹ́ ìyàwó èèyàn tó wọ́n ti kọ́ nǹkan sí inú ọkàn èèyàn nípa obìnrin ànábì wa sọ̀rọ̀ jù wọ́n ní bá ànábì sọ̀rọ̀ ànábì wa dìbò wọ́n ní ànábì wa ìyàwó Aisha wa kọjú sí ara pé ya umma ajibi rasulaka ẹ fún ẹ fànàbì lè sí wọ́n ní ìyá tó bí ìyàwó Aisha sọ pé wallahi la hadiri ma àpò ìgbìmọ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ ara àjàgbàkè nínú gbogbo àwọn èèyàn tó jèrè lára àdẹ́bì kò sẹ́ni tó jèrè irú tàbíbákì torí gbogbo ẹbí gbogbo ẹbí gbogbo ẹbí Abubakar ló ṣe Islam gbogbo wọn ní ẹgbà fún Abubakar tó fi lórí bàbá tó bí Abubakar àti ìyá tó bí Abubakar wọn abẹ́rẹ́ wọn ọ̀kan wà lẹ́bí sọ́là àìsàn ìyá tó bí ìyàwó Aisha sọ pé láhàdìrí máa kù ìyá Aisha sọ kọjú sí ìyá àbá aba mi allah tó dìbò abàmì allah tó dìbò ní fàlẹ́ mi lè sìn mí. abubakar pé láàbìrì máa àpò ìbí náà mo ti sọ wọ́n wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ lọ nínú àwọn tí wọ́n pé gbogbo ọ̀rọ̀ yẹn abdullahi bin ubay ibn Uh, mistahu bin mu'attal àti asan bin thabit sẹ́rí asan bin thabit sàábì dáadáa ni mistahu sàábì ni kódà ó wà láwọn tó jagun bá jù ọ̀rọ̀ wa jẹ lọ fáá odidi oṣù kan ayé sọ̀rọ̀ àlẹ́ fún nígbà Muhammad sallallahu alaihi wa sallam ìjọ tó lọ wà sọ ayé àkàlẹ̀ wọn náà bá ṣe ń ọba ó kàn ó kàn ó kàn ṣàfọmọ ìyàwó Aisha kan pátá wọn náà wá fáyà kalẹ̀ ilẹ̀ lẹ́bí náà jẹ́ àwọn òbílẹ̀ إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين ọ̀rọ̀ ń lọ káàkiri káàkiri wọ́n ń gbé káàkiri Aisha o ó ṣe báyìí o Aisha ó ṣe báyìí o gbogbo ayé ti ń sọ ṣùgbọ́n nígbà tí ó ṣẹlẹ̀ ọlọ́run bá sọ àyà kalẹ̀ tó fi ta àpọ̀ mọ́ ìyàwó Aisha nígbà tí àyà yẹn wá sọ kalẹ̀ ẹni tí mo sọ fún wa lánàá pé Mustah bọ́lùmọ̀ atọ́n yìí ó jẹ́ ẹnìkan tó yẹ pé Abubakar ló náwó lé lórí gbàtà àyà sọ kalẹ̀ alimam Bukhari onífàlámà anzalallahu adha fi bàrọ̀ àti oní ìyàwó Aisha wa nígbà tó lọ wá sọ àyà kalẹ̀ tó fi fọ̀ mímọ́ kọ́lá abubakar abubakar wá bínú tán ó ní wàláhì la unfiqu ala mr shay'an abada bada alladhi qala li aisha lẹ́yìn tí mr wu sọ nípa aisha yìí èyí ní ndọ́kọ̀ bọ̀ mi kàn mọ́ ní lórí lórí mr wu àṣé inú tàbúbákì ló dùn àmọ́ wọn ò lè fà nábì lè sí. Ah, ànábì ó tóbi lọ́wọ́ àtọ̀ àmọ́ ó yẹ kó ọmọ káyọ̀ṣẹ́ ò lè ṣogún ẹ̀ Abubakar dákẹ́ ni o Abubakar dákẹ́ ni o inú rẹ̀ ò sì dùn sí nǹkan tí wọ́n sọ nípa ìyàwó àṣà ó wá bínú tán pé ah mr òtún ẹ pé mi mò ń ra sọ èmi mò ń fún ọ lóúnjẹ bọ́ọ̀wọ̀ bàtà gbogbo bùkátà èmi mò ń gbẹ lónìí ọ̀tán kò sí nǹkan kan mọ́ sẹ́wọ̀n pé ọlọ́run tó gbà lẹ́nu ànábì ọlọ́run gbà lẹ́nu Abubakar náà ọlọ́run ní wa Abubakar náà bẹ́ẹ̀. ara bẹ́ẹ̀ ni wọ́n pé ara orin tó jẹ́ fáwọn ará ilé Abubakar yẹn a ibẹ̀ láàyè àti sọ̀kalẹ̀ pé lè yóò fi kòdò sáàtì mi sáàtì ọlọ́run ní rárá gbogbo tẹ bá ẹ mọ̀pẹ́ ẹ̀ ọlọ́run ti ṣe Abubakar yìí wá inú kan ìgbà yẹn tọrọ wa tẹlẹ̀ tán tọrọ jẹ́ òkú tán ọwọ́ àlọ́ Aisha nílé Abubakar bá nàbí ìwọlé tó sálámù báyìí Aisha wò báyìí Abubakar ní àjíbi Rasulullah dá nàbí lóhùn dá nàbí lóhùn Aisha ní wàlláhi èèmí dúpẹ́ fẹ́ nìkan kan lọ́ọ̀bà mi ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ màá dúpẹ́ ọ̀rọ̀ tó dùn yẹn ni àlẹ́bí ṣẹ̀ṣẹ̀ wá tu àyíṣà tẹ̀ kò rí bẹ́ẹ̀ ó mọ̀ dúpẹ́ pọ́nà ọ̀gá rẹ̀ sọ àyà rẹ̀ nítorí ọ̀gá sallallahu alaihi wasallam ọ̀rọ̀ wa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tán wọ́n wá mú àwọn mẹ́ta nínú àwọn tí wọ́n kú náà rọ̀ ànábì wá fìyà jẹ àwọn méjì ọ̀fẹ́ nìkan lẹ̀ sẹ́mi ànábì yà jẹ Hasan bùnú sábẹ́ sàábẹ́ ni kódà òun táwọn kẹfìrí bá dé tí wọ́n bá ń kọrin bú ànábì bí ewì ni mo gbà lérò òun ni mo òun ló máa ń fèsì padà táànà bí n sọ pé ó yá máa wí fa inna Jibril ma'ak ẹ Jibril wà pẹ̀lú ẹ nǹkan kò ní sí ọ òun nìkan lànàbì ní kí wọn nàlẹ gba ayé ti yọra wọn ìyá pẹ ní ọparọ sí náà máa yàn wọn na Mr. huna anabi ò Abdullahi bùnú Ubay bùnú Salul torí ẹ̀ sórí tẹ́yìn méjì bá fẹ́ tí wọ́n bá ibà wọ̀ wípé wọ́n fẹ́ ní tètè ilẹ̀ èyí sóore ní fẹ́ tí wọ́n fi ilẹ̀ wọ̀. àlámọ̀ rí tiẹ̀ ti kọ́ ó ti bàjẹ́ kọjá àtúnṣe. ìjọ tí bàbá rẹ̀ bá ti nà ọmọ ìyá ti ṣe ọ́. ìjọ tó lù kó òkọ́ rẹ̀ bá ti pa ọ́ tì tó sẹ́gbà rẹ̀ lò nǹkan ti ṣe ọ́. èèyàn rẹ̀ kọ́ ni ẹ̀ ń wò láwò fàtì ànábì yóò sọ nǹkan kan nípa sallallahu alaihi wasallam ẹ̀kọ́ bẹ́ẹ̀ àṣẹ́yìngbà tí wọ́n bá wọ wí tó wá òkè bá wí tiẹ̀ torí wọ́n gbà pé à oore sì sẹ́kù lára tiẹ̀ hasan bunu thabit sàábé ni àsọ̀rọ̀ díẹ̀ aláàánú ilé ni ubayi bunu abdullahi bunu ubayi bunu masilolu ẹgbẹ́ orí kí wọ́n sẹ̀rọ̀ díẹ̀ aláàánú fún ó kú sí kèfèrí ni ṣùgbọ́n ànábì dáa púpọ̀ ọ wá bí ọmọ kan tó ń wá ṣe islam tó yanjú níjọ́ tó kú ẹ mọ wà lẹbi o òun ní sàábé tó kú tọ́lọ̀ ń sọ fún àníwọ̀ muhammad sallallahu alaihi wa sallam pé o gbọ́dọ̀ débi òkú ẹnìkan kan mọ́ nínú àmọ́ nàbì torí pé ọmọ rẹ̀ wá sọ́dọ̀ ànábì sallam gbà tó kú abdullahi ibn ubayi ibn mas'ud ó ní nǹkan méjì mo fẹ́ tọrọ àkọ́kọ́ aṣọ ìdáhùn rẹ̀ tí wà ànábì máa dàbúra mo fẹ́ kó yọ̀ǹda rẹ̀ fún mi mo fẹ́ sin bàbá ànábì fún ẹ̀kejì fẹ́kù ànábì wá kí o sí bàbá àgbà dám ànábì wá fún lásọ wá kí o sí bàbá rẹ̀ la kí là á mọ̀ sí tá a bá ń kí o sókù la àforíjì là á mọ̀ wá fún ọ lọ́lọ́run fi sọ pé sáwọn eléyìí òòjọ́ àkọ́ná gbogbo àwọn ẹgbẹ́ ẹrú rẹ̀ tó bá ti kú ò gbọ́dọ̀ kí o sí wọn lára tá a bá mọ̀yàn ní mọ̀nàfìkì tó bá dijọ́ kó ẹ̀ àdínà. ẹ̀rọ pé ẹnìkan nìbàdàn nísìnyí mo gbọ́ tí wọ́n ló ń sọ ó ń fi ẹnu àtẹ́ kan àwẹ̀ nínú àwọn olówó ìbàdàn tó jóyè ni wọ́n pè wọ́n ló ń sọ̀sọkúsọ nípa àwẹ̀ ẹ̀ mọ́ tara yín jẹ mo sì gbọ́ rí tẹ́nìkan sọ kó sọ pé kò sí yàtọ̀ nínú àwọn ológo ni àtàwọn tó lọ ṣe ájì oníbọn ṣe ń pa kájà sọ làwọn náà ń pa kájà sọ eléyìí lè wá ní kinní kan àdínì mọ̀náfíkì làwọn eléyìí wọ́n ṣe mùsùlùmí tírú wọn bá kù láyé àáfàárí kan ò ní débẹ̀ àáfàá tó bẹ̀rù ọlọ́run ní dúró bí wọn torí pé ọlọ́run sọ fún adébọ̀ Muhammad sallam pé ẹnikẹ́ni nínú tó bá kù láyé wo ànábì ò gbọdọ̀ tóbi sáré wọn o sì gbọdọ̀ ṣàdúrà fún wọn ọlọ́run wa sọ fún àwọn pé òwú àforíjì fún wọn o àbó òwú àforíjì fún wọn o ò bá àwọ̀ àforíjì fún wọn nígbà àádọ́rin àlébíjì wọn nígbà táwọn bí fẹ́ kírun sí lára wọ́n ní àrísàbí kan alẹ́ ọmọdún rẹ̀ kàtọ́ ìwà ní tí ọlọ́run ti ní pé kó mọ́ àlẹ́bí ní ọjọ́ fi hàn ọlọ́run ti sọ fún mi pé ìyìnbá wà foríjì fún nígbà àádọ́rin òun ò rí foríjì yín ìjẹ́ kíkí tá a fẹ́ kí sùúrí lásán ni pé káàkàn bígbà kàkàn demonstrate lásán ni kò ní ìtumọ̀ ànábì sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam abúlé ní mo bá yìí òun ni o àwọn tó graduate ní school of thought rẹ̀ àwọn ni wọ́n padà da àárín àwọn sábẹ́ ànábì rò lẹ́yìn ìgbà tá ànábì kú náà. ọlọ́ni láwùlà ìdísẹ̀mì tó mú kù dọ́nà mímú na wàlmúmi náà tó bí àwọn fúnṣe ìmọ̀ fọ́yẹ́rọ́ wà kọ́ọ̀lù ádà ìfúnkùn mọ̀bí. ọlọ́run ní pé gbogbo orú ọ̀rọ̀ báyẹn ká sọ pé nígbà tẹ́ ẹ gbọ́ ẹ̀yin náà rò dáadáa síra yín ni mo sọ pé nínú ẹ̀kọ́ tànà bí kọ wà ní pé tá a bá mọ̀ pé mòmìnì lágbájá àyè kọ́kọ́ oorun tí ò da sọmọ yá wa. anabi wa muhammad sallam anabi ni dhannu bil mu'minina khayra gbogbo ìgbà tí a bá fẹ́ máa ro nǹkan kan sí mòmìnì ẹjọ́ jẹ́ nǹkan rí ìbẹ́ẹ̀ sì ni máa rò pé mòmìnì ń yálè ẹ̀sìn gbọ́dọ̀ máa rò pé mòmìnì ń ta tẹ́tẹ́ rú ìyẹn ò gbọ́dọ̀ sí nínú tọ́ọ̀tì yín sí mòmìnì ọmọ ìyá yín ànábì ní ìmọ̀ ọ̀rùn mi dáadáa sí ta yín kódà tí wọ́n bá sọ fún yín pé àwọn rí ìmọ̀ọ́mù yín níbi kíọ́sìkì bàbá àjẹbù ẹ kọ́kọ́ sọ pé àwọn òbílà bóyá mọ̀ọ́mù bóyá wọ́n rò pé wọ́n kọlù bẹ́ẹ̀ bóyá wọ́n fẹ́ kọlù ẹ kọ́kọ́ fún mọ̀ọ́mù láwùjá rẹ̀ torí pé ẹ̀yin ó gbà wípé ìmọ̀ọ́mù ò lè ṣe báwọn àmọ́ kí wọ́n náà sáré yẹn kọ́kọ́ à ọlọ́run gan ló tiẹ̀ ọlọ́run ní nígbà tẹ́yìn náà gbọ́ wàláwùlà ká sọ pé nígbà tẹ́ ẹ gbọ́ eighty seven ètò múhù nígbà tẹ́yìn náà gbọ́ dọ́nàl mọ́mìnú náà wàlẹ̀ mọ́mìnà tú lè àǹfọ̀sì ìmọ̀kọ̀ ìrọ̀ àgbájẹ́ pé dáadáa lẹ́rù síra yẹn ọlọ́ni wà kọ́ọ̀lù àgbà gbogbo yín panu kò tẹ́ pé irọ́ lélẹ́yìí o irọ́ lélẹ̀ wa aisha auzubila auzubila káni gbogbo yín panupọ̀ bá ètò yẹ kẹ́ ẹ ṣe ni. لولا جاءكم عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك فأولئك عند الله هم الكاذبون àtìkà síwájú tẹ̀tẹ̀lẹ̀ pé tẹ́nibọ̀dì bá fẹ́ fi ẹsẹ̀ sí náà rinlẹ̀ nípa ẹnìkan ẹ̀ mọ̀jà ṣe bí èkì yẹn mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ni ò mọ̀ irú aṣọ téèyàn bá àrí kó wọ̀ sórí ọ̀tọ̀ ni kò sọ pé àbẹ́ ìgbó ti múra bí olóṣó àti kò sọ pé olóṣó ìyàtọ̀ wà láàrin méjèèjì ọ̀tọ̀ ni kò sọ pé aṣọ tó wọ̀ yìí ó jọta lágbèrè ọ̀tọ̀ ni kò sọ pé alágbèrè ni ọ ṣẹ̀rí torí pé òsófin ẹ̀sìn lọ́dọ̀ wa ni o ọ̀rọ̀ téèyàn jẹgba sí ni o ọ̀rọ̀ téèyàn jẹgba sí ni kẹ́ ẹ là á èèyàn pé alágbèrè onísìnà ni nítorí fi lè bọ́ ń bẹ̀ òní pé ẹ wá ẹlẹ́rìí mẹ́rin tẹ́ ẹ jọ rí nígbà tó sì rí nígbà táwọn mẹ́rin sì rí wọ́n ń wo gègé ìkọ̀wé báyìí nínú kálá nínú ìgò tàdá tí ò bá fi rí báyẹn a kì í sọ bẹ́ẹ̀ o àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn láwùjọ wa olóbi o ọlọ́run bá ní wípé wàláwùlà já wò àlẹ́ ìgbé àrùbá àti ṣùádá ká sọ pé nígbà tí wọ́n sọ tí wọ́n sọ pẹ̀lú ìyàwó Aisha wọ́n bá wá ẹlẹ́rìí mẹ́rin wọ́n wá àwọn ẹlẹ́rìí mẹ́rin tí ó jẹ́rìí ọlọ́run ṣùgbọ́n nígbà tí wọ́n wá rí nǹkan fàídìlámùyá tóbi ṣùhàdá ọlọ́run ní àìrí ẹlẹ́rìí yẹn fáwọlá ayíká ọmọlẹ̀ káàbì ọlọ́run ní òpùrọ́ ni wọ́n sọ yẹ ká tó rí ṣíà kan tí ó tún máa pe ìyàwó Aisha ní alágbèrè àbí pẹ̀lú tọ́nà ọba sọ̀rọ̀ ṣùgbọ́n mo rọ̀ wá gbogbo ẹ̀yin òbí pátápátá oníkálukú ti bá tiẹ̀ débi àwọn ọmọ ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé tiwọn èyí tí ó níyàwó àti èyí tí ó lọ́kọ ara ojúṣe tá a gbọ́dọ̀ lákọ̀tàn sí ni pé ní pàtàkì jùlọ ẹ̀yin ọmọ yín skul nílọrin mo ṣe ń nà sí àfọwọ́n pé táwọn ọmọ yín bá mọ́kọ́ bọ̀ nílé ẹ wádìí dáadáa inú tí Islam fẹ́ ká ṣe òun pé ká wádìí ẹni tí a fọmọ fún àmọ́ wò pé irú èèyàn wo la fẹ́ fọmọ fún ilé yìí ní òde nǹkan ṣe nǹkan àjòjì nílẹ̀ Yorùbá anybody tó bá fẹ́ fẹ́ ọmọ yín obìnrin ìlànà èyí tó dáa jù ni pé kó kọ́kọ́ wá bá ẹ̀ ẹ bá sọ fún ọmọ yín obìnrin pé tó bá rẹ́ni tó wù ẹ́ ò ní problem má tí ì jẹ ní òun kí ó kọ́kọ́ wá nínú sọ ma kó kéré àwọn aládẹ̀bí ẹ ó ní tá a wò ó ní tá a máa béèrè gbogbo yẹn ìwọ lè mọ̀mọ́ o jẹ́ kẹ́ni yẹn kọ́kọ́ wálé àmọ́ kò sọ pé wọ́n mi ò fẹ́ yẹ ìwé mi ní kò lọ́ọ́ ka o ọ̀hún kọ́ lọ́gbọ́n tí ò gbọ́n náà torí pé òun mọ̀ pé dádì ò gbọ́dọ̀ mọ̀ dádì ò gbọ́dọ̀ mọ̀ nísìn oríṣiríṣi ìṣẹ̀mí ni wọ́n mọ̀ lọ. àlejò Muhammadu sallallahu alaihi wasallam nínú ẹdẹ yẹn fọmọ fún èyí fọmọ fáwọn tẹ bá mọ pa àwọn èèyàn ẹ má fọmọ fáwọn ẹgbẹ tí o bá sọ pé ara alẹ àwọn gbádùn àwọn àwọn gan fúnra ẹ ń kọ gbádùn ara wọn. Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àwọn èèyàn máa gbàmọ̀ lọ́dọ̀ ànábì obìnrin kan wá bá ànábì jọ kan ní ya Rasulullah khataba ni fulani wa fulani lágbájá dọdẹ lòun fẹ́ kọ mí ó lòun fẹ́ fẹ́ mi ànábì ni látẹkẹ ọfọlá mọ fẹ́ lágbájá fa iná wo dọrọ a máa na obe sọláṣà ànábì máa na obe àti nínú tá a lè fi fún yẹn níyàwó tá a bá mọ̀ pé bàbá rẹ̀ a máa na obe ẹ̀yin àgbàlagbà sì parí ọ̀rọ̀ pẹ́ níbi làájọ bàbá tí bá máa ń ná ìyàwó sẹ́ tẹ́ ẹ bá mọ̀ tọmọ rẹ̀ bá bẹ́ẹ̀ kọ̀ fún yín ẹ lè sọ pé rárá má bínú a lè fọmọ fún ọ kódà kò séwọ́ bí kẹ́ ẹ jó mọ̀ bàbá rẹ̀ máa ń ná ìyá rẹ̀ so n tó sì súnmọ́ jù ní bí wọn náà ń dàgbà so that tó bá eventually padà fẹ́yàwó bóyá lọ́dọ̀ yín àbí lọ́dọ̀ ọ̀bùnmi bóyá kí nìyẹn náà máa sùn tóun náà fi ní máa nà bí a ah, tó bá ké bí ó sì máa lọ rèé kémi ọmọ náà yàwó tèmi kọ́mọ̀ jẹ́ pọ́ ọmọ tèmi náà bá tó bí kọ́ yóò tún náà yàwó tiẹ̀ náà yóò bá di àdúgbò bá ilé wọn ànábì Muhammad sallallahu alaihi wa sallam oníwàlá táǹkì fúlàní wọn lágbájá fáyínà òun òun èyí lówó kò lówó kò owó gbogbo tóun bá ní tiẹ̀ pé tóbi ń bẹ̀ kò lówó tí ń ná fóbìn sallallahu alaihi wasallam so ẹ̀yin òbí ìtànàbí wa ní kẹ́ ẹ̀ wò ni pé man tardawna dinahu wa khulqahu fazawwijuhu alẹ́bí ni ìdá àtàkọ tẹ́nìkan bá wá bá yín man tardawna dinahu wa khulqahu ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti yọ sẹ́sìn rẹ̀ pé ah ẹ̀sìn ẹni yìí mo láìkì sí ẹ ẹ tó wá yọnu sọmọlúàbí ẹ kèyí ṣèwọ ọmọlúàbí kọmọ sọ fún ọ pé kó lọlé kó lọ méjì dádì òun kí wọn kọmọ náà sì pé dádì ẹ dádì mi ẹ mo ní kẹ́nìkan wá báyé o o sì débẹ̀ wọ́n sì kí ọ káàbọ̀ wọ́n ní ojúkòó wọn ò dẹjá sí ọ wọ́n fún ọ lóúnjẹ ọwọ́ á káàtì ẹ̀ lọ́mọ skul ní ọ kó wá lè pè é dádì ẹ̀lú sàmú ní kí n sọ pé mo ti padà dé ilé mi o ẹ ṣe gan ẹkọ àlejò mi sàm àwọn ọ̀dọ́mọdé àgbà òòrówó filẹ̀ ìmọ̀ mi ẹ̀ má bínú mo ní àwọn ah, ìlú kí ló ń wá student ní ẹ̀ náà pé student ní ẹ má wọ́ọ̀rì má wọ́ọ̀rì àmọ́ ah, mi ẹ̀ má wọ́ọ̀rì yorùbá lẹ́ni ó dínkù kù tó nà sí yàn bí nǹkan bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló fún yàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lè ní wọn kẹta àwọn kan yọra jù ó dẹ̀ nítumọ̀ sáwọn àgbàlagbà pé eléyìí abẹ́rẹ́ àmọ́ ọmọ ẹni abẹ́rẹ́ ló sì àmú two hundred márùn-ún ó sì àfún akéka àbí sórí wọn gbà pé òun yẹn kéré lóòótọ́ ṣùgbọ́n ó ti fún wọn ní sáìtì wípé ẹni tó mẹ̀tọ́ nìwọ ẹni tó mojú nìwọ ọmọlúwàbí ni ò rówó filẹ̀ o tún lè pè pé ẹ àlejò wa àná o sì jẹun àwọn ilé ọ̀rọ̀ òkè dàkún ilé yìí sí ó lè tọ́jú omi báyìí tẹ́lẹ̀ orí ànábìrin kọ lọ́mọlúwàbí nù wọ́n lè rí ọtọ onírúgbọ̀n tí kò tóbi tó lẹ́yìn tó tọ́ wọ́n tó fẹ́ wo nǹkan míì ara tí wọ́n fẹ́ wò tá ànábì ní kí wọ́n wò ní pé ẹ wo ọmọlúwàbí sẹ́rẹ́ tó bá lọ́mọlúwàbí ẹ lọ wo gbogbo tán pè lọ́mọlúwàbí pátápátá ó máa ń súnmọ́ ẹ̀sìn torí ẹ béèyàn bá lọ́mọlúàbí ó súnmọ́ kó padà ṣẹ̀sìn tó bá ráwọn ènìyàn bá rìn lẹ́bi ni gbogbo ẹni tó bá wá sọ́dọ̀ yín tẹ́ ẹ bá fi yọnu sẹ́sìn rẹ̀ àtọmọlúàbí ẹ̀ fọ́sá wíjú òfò ẹ máa sọ ilé yìí fáwọn ìyàwó yín torí pé àwọn ni wọ́n kọ́kọ́ mọ́kọ́ ọmọ wo sọ̀rọ̀ kí ni ètò látàárọ̀ ẹ̀yin lẹ́mọ̀ tẹ̀ ń dá lára ara yín o ẹ sáàjọ jẹ́ tó lẹ́sìn tó sì jọmọlúàbí àmọ́ gbogbo ọmọ kò sọmọ lóàbí o ìyá ti mọ̀ ìyá ti ń gba nǹkan ìyá ti ń ṣe wọ́n ṣe ìyá ti láìkẹ́ ẹ̀ tán ìwọ tó wà á sọ pé alihamudulilayi mọ̀ṣálá ìyá ti parí iṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ah, ọmọlúwàbí ni nǹkan ni ó ti parí gbogbo ẹ̀ nígbà tí wọ́n náà fi kún wọn tẹ́ẹ̀ tẹ́lẹ̀ ànábì ni ilà tẹ̀fọ́ alù bẹ́ẹ̀ ni ó lẹ́sìn tó lọ́mọlúwàbí bá dọ́dọ̀ yín pé òun fẹ́ tọrọ mọ́nà yín tẹ́ ẹ̀ bá fún un takùn fitna fìlà arúgbí ọ̀fàṣà tó ń kẹ̀kẹ́ fìtínà ó gbilẹ̀ o àjọ òṣìṣẹ́ kárí ilé kárí oko mò ń ṣe nínà sí àfún wa nínú àwọn ìjọ tá a gbọ́dọ̀ gbà láàyè láwùjọ wa a gbọ́dọ̀ fi lé rẹ́ǹtì fún wọn a gbọ́dọ̀ gbọ́mọ fún wọn ìjọ ṣíà kí wọ́n tó parí ẹ̀ nítòní òun náà ni wípé fídíò kan tó go viral nínú àwọn àpá àlẹ́jọ́ mẹ́ta yìí tí wọ́n sọ wípé àwọn bàbá kàmọ́lì alùsùn náà ni wọ́n àwọn bàbá bàbá bàbá bàbá pálùsúnà ni wọn táwọn bàbá ẹ̀ kò sọ pálùsúnà làwọn lójú ayé wọn àyàfi kí akàn ń gbóòórùn rẹ̀ nínú ọ̀rọ̀ wọn èmi ò sọ pé pínpín tí wọ́n pín yẹn pínpín tí wọ́n pín yẹn pín yẹn west ni àwọn west ní gbogbo gbogbo mùsùlùmí ayé west pín wa sọ́nà méjì ọ̀nà mélòó sunni àti shia anybody tí ò bá ti jẹ́ shia sunni ni wọ́n pè é so ìpín tàwa gẹ́gẹ́ pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn ti wa èèyàn lè má jẹ́ ṣíà ṣùgbọ́n tí ò tún ní jálù súnà náà kódà pẹ́pẹ́ ẹni tó gbólẹ́nu ẹ̀ náà àfa súnà ni tó kú gbogbo àwọn bàbá bá kan nílọrin àtàwọn míì náà tí wọ́n pè wọ́n ní àlù súnà ìpín tí wọ́n ń pín yẹn ó lè pè wọ́n ní súnà tó o bá pín ní bí west ṣe pín orúkọ tó o bá ti yọ ṣíà kú òkè ló ṣẹ́kù súnà ló ṣùgbọ́n tá a bá ní káwò pẹ̀lú mizani ṣẹ́rí òṣùwọ̀n tẹ̀sìn gangan wọn ò lé wọn ò lé sínú alùsùnà àwọn kò sì pera wọn lálùsùnà mo rọ̀ wá ẹjẹ́ àmọ̀ nípa ẹ̀sìn wa àwọn oníṣíà lára aburú wọn ni pé ẹ̀sìn tí wọn aláǹtẹ̀ èèyàn fi wọnú ẹ̀sìn ṣíà lọ́dọ̀ tí wọn ni pé wọn ò pé kó máa gbé Abubakar ṣépè wọn ò pé kó máa gbé Umaru wọn ò pé kó máa gbé ṣépè ìgbà náà ló tó jẹ́ mùsùlùmí òdodo lọ́dọ̀ tiwọn eléyìí ṣẹ̀sìn ọlọ́run tẹ́ ẹ̀ bá wá mọ̀ wọ́n ẹ̀ dòwò pọ̀ pẹ̀lú wọn tẹ́ ẹ̀ bá mọ̀ wọ́n èyàn lè ṣàforígbá lọ́dọ̀ wọn o mo ti ní information pẹ̀lú wọn nìbàdàn yìí as far back as two thousand and six twenty years ago bẹ́ẹ̀ ni níjọ́ náà iṣẹ́ kakọ́mọ ká ṣiṣẹ́ olùkọ́ ni mo fẹ́ lọ gbà nílé ẹ̀kọ́ yẹn bí mo ṣe débẹ̀ tí mo wo bẹ̀ ojú ẹsẹ̀ náà ni mo rí pé ibi ìkéǹjì mo kọ́kọ́ rí gbogbo àwọn tó wà mẹ́ẹ̀ tí wọ́n jẹ́ brothers súnà pọ̀ lára wọn mi níbàdàn yìí náà àwa alùsùnà bàdàn yìí adára wa mọ̀ bẹ́ẹ̀ ni adára wa mọ̀ láti bí mss bọ́sítà dọ́múnù bọ́sítà àwa tá à ń ṣe súnà náà pé èèyàn tiẹ̀ mú bídíà náà mọ lọ́nà àbí kejì adóńkálùkù mọ̀ pé léyìí ibi tó belong sí lé eléyìí gbogbo ojú tí mò ń rí yìí kì í sojú tí mo mọ̀ rí àmọ́ ní TMC àmọ́ ní tàdọ́mù àmọ́ ní tààwùnù àmọ́ ní buhari àmọ́ lẹ́mẹ́sẹ̀s níbo làwọn lè ti wá ara fún mi ìyẹn ni mò ń wọ̀ tó tí mò ń wò sí mo kàn rí ẹkùnrin kan ni tí mo mọ òun dojúdojú pé ṣé àlélẹ́ yìí àtijọ́ fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ ní mọ́sálásí yìí ah! mo wá mọ̀ mo sì mọ ibi tí ń gbé tí wọ́n ń gbé bẹ́ẹ̀ tó fi wá ń ṣiṣẹ́ bí èlò wọn fẹ́ san fún ọ ah definitely ó ń ṣiṣẹ́ jẹ̀mọ́ yìí ni wọ́n wá interview mi bẹ́ẹ̀ ni mo ń gbogbo àwọn tó interview mi báyìí àwọn ṣé àwọn àbàdàn o wọ́n ń bẹ níbàdàn o àwọn náà ó sì àbí àbí alùsùn náà ni o torígbà náà lẹ́kọ̀ọ́ mọ́sálásí tán lẹ́lẹ̀ nídìí mọ́mù lẹ́lọ́ọ́ múlò àwọn yé dẹ́bìsì mọ́mù aburú tó ń bẹ́ bí kẹ́ràn nípa ẹ̀sìn tẹ́ ń ṣe ni mò ń sọ fún yín mo ṣe wá parí tàbí tí mo fẹ́ lọ iná wá wọ̀ ọkùnrin kan wá tẹ̀lé mi ó wá sí mi mo wá sọ fún pé kó má bínú pé ṣé òṣìṣẹ́ ibi lòun ó ní bẹ́ẹ̀ ni oníṣùgbọ́n wọ́n ẹ̀sẹ̀ gba òun náà ni mo wá dákẹ́ bá ní stars ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọdún mélòó mo pè é 20 years that was twenty two thousand and six ó ní stars yẹn sọ̀rọ̀ mo wò pé mi fẹ́ sọ̀rọ̀ sí lọ́wọ́ mo ní àwọn èèyàn tí mo rò bí sí òun ṣe pé mo kọ́kọ́ bi léèrè pé níbo ni wọ́n ti wá ó sọ skul tó ti parí ó wá lọ sáàfù ní Kaduna bẹ́ẹ̀sì àwọn ṣíàsì ní Kaduna ó fẹ́ kí n sọ̀rọ̀ mo kọ́kọ́ dákẹ́ ó ní sáà sọ̀rọ̀ mo rí pé bó ṣe sọ pé kí n sọ̀rọ̀ yẹn mo rí pé ó jọ bí ẹni òun náà ń fura rí kankan mo ní sẹ́rù báwọn yóò sì ṣe à ah, ó ní kílẹ̀ rí mo ní sórí nínú súnà táwa ń ṣe yìí àmọ́ ibi tó ń kálukú amọ̀ra wa àmọ̀ àwọn bọ́dà sì tó ń jẹ́ tàbí ọmọ àmọ̀ bọ́dà TMC àmọ̀ tàwọn MSS àmọ̀ tàwọn gbogbo àmọ̀ra wa àwọn eléyìí èmi ò mọ̀ wọn ẹni nìyẹn sórí èyí tó tí mo rí tó ń kọ́ mọ́ kíláàsì wọn mo ní mo mọ àgbákò ṣe àní ah ó ní stars kò tọ́ lẹ́sàn ó ní alákọ̀ọ́kọ́ Kaduna náà ti sàn òun mọ àwọn ṣíà àtàbúrò wọn náà ó ní sẹ́ wá rí ẹni tí mo tọ́ka sí fún ṣíṣe olùkọ́ yẹn ní tó ń ká mọ́ lẹ́nu tó ń kọ́ àwọn ọmọ ọmọ kéékèèké ní o nursery school ní o kò sí secondary ju ẹjọ́ tí mo sọ yìí ní tó ń ká mọ́ lẹ́nu pé ó gbé bánà ẹni tó jẹ́ president shia ó wá fi hàn gbogbo àwọn ọmọ wípé olórí gbogbo gbogbo àgbáyé rè ó tó nǹkan ọmọ tó ń ṣe lọ́wọ́ nìyẹn mò ń sọ èdè fún wa kó ń kálukú lè mójútó ẹ̀sìn rẹ̀ ìyẹn lè fẹ́ ṣe ẹ̀sìn òdodo tí ó sì ẹ̀sìn ṣe o so mo ṣe wá lọ ṣé mo ti mọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí pè mí láì mo fọ́nà wà múra wọ́n pè mí lóru òru báyìí tí mo wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi wọ́n pè mí lóru báyìí pé ẹ àní gbogbo kí etí bá fẹ́ gbà kí n máa bọ̀ mi ò wá mọ́. ó dà wọ́n tó tún mi pè pé ó dà tí n bá lè bá wọn ṣiṣẹ́ kí n máa wá sí ìjókòó àwọn ìyẹn ló máa ń dùn mí jù pé ìtorí kí mi mo kàn jọmọ Ìbàdàn mi fi ara mọ́ dáadáa ń wá júwe mọ́sìkì ká ní mo bá mọ̀ dáadáa ni bá tiẹ̀ lọ́jọ́jọ́ kan náà kí n lọ mọ̀ bẹ́ẹ̀ torí pé sọ lónìí ìmọ̀ tó ké mọ́sáàsì lágbájá báyìí wọ́n dákọ̀ mọ́sáàsì yẹn bọ̀ mi ò fẹ́ mention mọ́sáàsì because mo ń dáhùn ẹ mọ̀ nípa ẹ̀sìn yín àwọn ọmọ yín mọ́kọ́ bọ̀ lé o ẹ mọ̀ kàn sọ wípé sẹ́ni tó wù ẹ́ nìyẹn sẹ́ni tó fẹ́ fẹ́ nìyẹn tó bá jẹ́ tó wù ẹ́ nù mọ̀ bá lọ ẹ mọ̀ sí bẹ́ẹ̀ o ẹ já dún bí ẹ̀sìn kára ọmọ wa lọ́wọ́ wọn àtàbọ̀ so wọ́n mọ́kọ́ bọ̀ nínú ojúṣe wa tá a máa ṣe pẹ̀lú àwọn ọmọ wa obìnrin òun ni pé káyẹ̀dì fún wọn tán bá ti mú èèyàn wálé páwọn ṣe sàn ìgbéyàwó ká bá wọn wò lọ́tún ká bá wọn wò lọ́sì bọ́n bàbá wa ti ṣe é jù nínú ìgbéyàwó sì lálùbáríkà àmì ọgbà àwọn ọmọ wa pátápátá náà ọlọ́run dàpọ̀ jẹ́ kí wọ́n rí ẹrú wọn kán rí wọn rí sọ́sàtì tó dáa أقول ما تسمعون أستغفر لي ولكم من كل ذنب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين السلام عليكم ورحمة الله وبركاته Thank you. rékì ṣé tí ìrìn mẹ́ta sí lọ́wọ́ sí ìrìn mọ́lẹ́ náà tí ìdájọ́ tó wà lọ́wọ́ yìí tí ìdájọ́ mọ́lẹ́ tó wà lọ́wọ́ yìí. tó bá jẹ́ pé oníbèrè béèrè pé tóbìnrin bá jáde sí gbọ̀ngbọ̀n tó ní wọ́n bóun lò tipátipá. wọ́n bò ń lò tipátipá tí àwọn èèyàn sì ní pé báyà tó ń pariwo ni wọ́n ka mọ́bẹ̀ ó sì dá ẹni náà mọ̀ pé gbájá lórí ìbò kò sí ìdájọ́ kọ́ńtìfù ní tẹ́ni ẹ bá disagree pé òun ò rí ìbò ẹ̀ nígbà tóbìnrin yóò lẹ́ẹ̀rí tó sọ pé òótọ́ ni wọ́n rí ìbò ẹ̀ ó ń béèrè wá ń béèrè pé ṣé ìdájọ́ kọ́sífù ni àbí àbí mò láàánẹ̀ láṣe pẹ̀lú àwọn méjèèjì wallahu a'lam wa a'lam aláwọ̀kọ́ ni pé ó ti ó ti ṣe kọ́dùfù náà ó ti kọ̀ dáfà rẹ̀ ó ti sọ wípé ó bò ń lájọṣepọ̀ tipátipá ọ̀ràn tó wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ sí nìkan ìrìhàbù náà wà bẹ́ẹ̀ because gbogbo téèyàn bá ṣe tó bá create tó bá create fear fáwọn èèyàn òun náà pè ní ìrìhàbù. إذن لابد من wọ́n wá di àlámọ̀rí pé àlámọ̀rí bò ló ṣe lọ. nísìnyí ẹlẹ́rìí òun ló lè ṣe ìdí ọ̀rọ̀ nílẹ̀ pé òótọ́ ló ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ kò sẹ́lẹ̀rì ó náà disagree so òun ó wá síbi mùláánà ni mùláánà náà ó fi yanjú ẹ̀ sí lábẹ́ ìjọba ṣẹ̀ríà òun náà nìyẹn because tí ò bá sí ṣẹ̀ríà àti mùláánà ni àti dọ́rọ̀bù lè kọ́fì ni kò sí ẹ̀kọ́ tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ so àbí ọlọ́run bá aláṣọ lákòóso àlùfọ́ wọ́n sì àlàyé jẹ́sà pàṣẹ náà. نعم نعم ìmáàmù tí ò ṣe sáwí nígbà tó sì dáná sáwí níbi ọ̀tàwáwí ẹ jẹ́ kí n sọ ìpìlẹ̀ pọ́blẹ́mù yẹn ìpìlẹ̀ pọ́blẹ́mù yẹn ni pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn rò wípé kọ̀bílé àti bàdí kò wá fẹ́ tì ràn láfílà so ó wà fẹ́ tì ràn láfílà téèyàn bá fẹ́ kọ́ náà bó gbà á ẹ tẹ ẹ bá gbàgbé lórí ọ̀rọ̀ ẹ sì jábùrù rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe kọ̀ kí àbí kẹ́ ṣe bàdí. kálukú wa ká máa lékún lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ wa náà láàmọ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èsì tó bá jẹ́ pé ìrànná fìlàní sí àmọ́ ṣe sùdúdù sáwí. ẹ̀rí ẹ̀ka kún kéèyàn máa gbẹ́kọ̀ọ́ kéèyàn máa gbọ́dà lẹ́kọ̀ọ́ tẹ bá sẹ̀ tí ń gbọ́dà lẹ́kọ̀ọ́ ẹ máa fọkàn sí i ní pàtàkì jọ tẹ́bá jùkú sọ́dọ̀ àlùsùn náà kí pọ̀ lẹ́kọ̀ọ́ níbi tẹ́bá ti ń gbọ́rọ̀ ẹnì tó lè lálẹ́ àbẹ̀ pé òun àtẹnìkan jiyàn pé ẹni tó bá mọ̀ọ́mọ̀ jẹun lọ́sàn-án àwẹ̀ tí ó gbàgbé òun àtẹnìkan wá jọ ó jiyàn pé ẹyọ kan ní ó gbà ọgọ́ta ní ó gbà pé èwo ló correct instagram tún ó jọ mí lójú pé ẹni ń béèrè ìbéèrè ṣé irú rẹ ò wá tó ti gbọ́nù rí ṣùgbọ́n mo fọlé sí òun ní ẹni ẹni tó ń bá jiyàn ló correct jù ọ lọ kò sí nǹkan kan tá a máa ti torí ẹ̀ san ààwẹ̀ ọgọ́ta àyàfi tó bá já sí pé èèyàn bá yàwó èèyàn lájọṣepọ̀ lọ́sàn-án ààwẹ̀ ṣùgbọ́n tó gbogbo ọ̀nà yòókù téèyàn bá gbà já ààwẹ̀ ọjọ́ òun nìkan lè ló san padà nínú ẹ̀kọ́ ẹ̀sìn ni so nínú ẹ̀ náà ni pé ká máa mọ̀ wípé gbogbo tá a bá dá ní àṣìṣe níbi ìrun fílà á san padà pẹ̀lú kọ̀ọ̀bù bí àbíbàdì káwá sọ pé wọn ti ń kí tààrà wù fún ẹ oríṣiríṣi mẹ́rin ló sì wà ẹlòmíì kò yẹ kí wọ́n fi jẹ apẹ̀rún mọ́sálásí ṣùgbọ́n ìmọ̀ mi ni ó jẹ ẹ̀dẹ̀ lọ wò kéèyàn máa dún pé òun fẹ́ ṣe òun fẹ́ jẹ́ apẹ̀rún àpẹẹrẹ tó nímọ̀ yìí because ẹ bí lè ké lórí ìwọ́n sì ló fẹ́ máa pè òun sọ pé ó fẹ́ jẹ́ mọ́ torí pé kò sẹ́ gbogbo alájọ kò sọ bẹ́ẹ̀ ibi kéèyàn jẹ́ àrùn mọ́sáàsì ọbẹ̀ ò ibi ìmọ̀ọ́mọ̀ ni ọbẹ̀ wa. àbí ẹ̀yin ṣe àlejò sínú ọtá ààrẹ sínú ọmọ ní ìsìn ṣé ẹ̀ ń tí ń pè mọ́ádùn lẹ́kẹ̀rẹ́ àbí mọ́mù. àbí nǹkan kan ṣàgbọ̀n lẹ̀ so apèrún kọlẹ̀ pé tẹ́nìkan bá fọwọ́ tù sí pé apèrún òun fẹ́ jẹ́ ń tòun ẹ kíyèsí dáadáa ó fẹ́ sin náà ilé ìfẹ́ sẹ̀sìn so àwa ìmáàmù wa mọ̀ a tún wá sọ fún wọn ò gbọ́ ṣẹ̀rí tí bòbí bá bẹ̀tẹ̀ sí kí òun ẹ̀rọ máa kí òun níbẹ̀ tí ò bá wá sí ẹni ò lẹ́yìn rẹ̀ o ẹni ò ṣẹ̀rí ló jẹ́ pé tí wọ́n bá ní ìmáàmù gbé ìmáàmù gbé èyí tí ọ̀pọ̀lọpọ̀ ànábì wa sọ́lá àṣàlà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ànábì sọ́lá pé ah ma humilu wa alaykum ma hummiltum ṣe rí ní tí wọ́n bá dá àwọn ni wọ́n rù ẹ́ tó bá pẹ́ ìrẹ́ bá dá nǹkan ẹ̀yìn lẹ́yìn ló ń gbò so ìmáàmù gbé olódìrí rẹ̀ lórí because tẹ́ ẹ bá mọ tí ń bẹ níbi ìmáàmù tí wọ́n bá fi lọ̀yàn èyí ó sà ìmọ̀ mi ò gbé o so wọ́n ní wàhálà wàhálà. Aleykum السلام. ṣẹ́ẹ̀rí sí ìyẹn lè kí tàrọ́wì ní mẹ́rin mẹ́rin àlàyé wà ń bẹ ṣe pé tàrọ́wì ṣìlàbá fún kí nàá a sọ wípé méjì méjì ni torí àdé sọ pé sọ̀látú láìní mọ́tìnà mọ́tìnà mọ́tìnà ṣùgbọ́n ṣáwá lè kí ní mẹ́rin tá a bá kọ̀nsídà ètò wítìrì lápẹẹrẹ ẹni tó bá yẹ pé tá a lè kí ní mẹ́rin òní tó la máa ń kí tó bá wítìrí la máa ń kí àwẹ̀ ń bẹ àwẹ̀ ò sí mẹ́ta là á kí ọ̀nà méjìlá lè gbà kí a lè kí mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀lé ń tẹ̀lé a lè kọ́kọ́ kí méjì ká kí ẹyọ kan a lè kí báwọn tó bá yẹ pé márùn ni là bá máa ń kí a lè kí márààrún papọ̀ náà tó yẹ pé méje méje máa ń kí a lè kí méjèèje papọ̀ tó bá kẹ́ mẹ́sàn-án làbá máa ń kí a lè kí mẹ́sẹ̀ẹ̀sán papọ̀ a sì lè kí mẹ́rin mẹ́rin káwá fẹ́ ọ̀kan lè so ó fi hàn pé ẹni tí ó bá kí báwọn yóò já sí wípé ẹyọ kan táwọn á máa kí níbi tàwọn wí òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò bẹ́ẹ̀ máa kí mọ mẹ́sàn-án mẹ́sàn-án ni máa kí sheikh sọ́ọ́lì fèmínì ló ṣàlàyé kíní ẹnu tíra àwọn rọ́ṣìmọ̀ ń ọ̀hún tààrà so ẹni tí ó kíní mẹ́rin mẹ́rin ẹyọ kan yóò já sí pé mẹ́sàn-án ló wulẹ̀ máa kíní wítìrì tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dá wàhálà wàhálà. Thank you. ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí bí ẹ̀sùn wá gbèrò dúró ni àwọn obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ tó wà nílé náà náà bá bọ́ wá kíta wọ́n tẹ́lẹ̀ wọ́n bá tẹ̀lé tàrọ́wì mọ́sálásí wọ́n tẹ̀lé báyìí ẹ dàgbọ́ yàtọ̀ sí pé tí náà bá lọ yàtọ̀ sí pé tí náà bá lọ bóun ó sì máa gbóhùn mọ́ ṣẹ̀rí àsọ wípé sáfù gbọ́dọ̀ dàpọ̀ ni ṣe báwọn obìnrin kan náà wà ní mọ́ṣáláṣí tán kí wọn ṣé sáfù tí wọ́n ti ń tò wájú ìta lé wọn ṣó dàpọ̀ mọ́ tiwọn báyìí so nínú tí ò ní jẹ́ kéèyàn ó rírun ìfìtọ́ wò sáfù wà bẹ́ẹ̀ lànàbí sọ pé lásán látà ìmọ̀nsánlá fẹ́lifàṣọ̀fọ̀ ànábì lẹ́yìn tó bá kírun tó bá dàrún kí lẹ́yìn sáfù kò nírun ìlànà òdèrè àfi tó bá láwùjáde lókun kí torí pé wọ́n jóbìn obìnrin náà máa kí wọn sáà sí kódà nínú òun tóbi wa máa kí wọn sáà sí gan tààrọ wíwá bẹ́ẹ̀ ọlá ara wa. ṣé ọ̀kadà. ọláàláwà alẹ́ ṣẹ́rí nínú ntẹ̀mí lé lórí ẹ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni pé mi ò mú obìnrin gọ̀kadà mi ò mú obìnrin gọ̀kadà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmáàmù àwùjáde nàdúró má àsúnnàtì àìsàn dàrátì tá a bá ti rẹ́rìí fún nǹkan kò nídìí ká lé lórí ẹ̀ mọ́ because àdéhìí tó sọ pé kéèyàn fara kan obìnrin olóbìnrin kò burú tó kéèyàn jẹ́ kí ògùn náà kéèyàn gbá ògùn náà àbí tọ̀ ṣùgbọ́n jọ́ kí mo rí hadith kan lọ́dọ̀ mọ́ Muslim wọ́n ní Zubair bin Awam ìyàwó rẹ̀ ní Asma bintu Abubakar Asma bintu Abubakar Ànábì wa kọjá lọ Asma sì máa ń ṣiṣẹ́ ẹ̀sìn ọkọ rẹ̀ gan-an bá ní ń ṣiṣẹ́ bóyá lọ pọnmi ní àbóyá lọ sẹ́gi àbí nkankan ànábì sì wà lórí ìgbọ̀ngàn ànábì wa ní ìrẹ́ àsìmá máa bọ̀ kí n gbé ọ. àsìmá ah, wa ṣe ètè dáa sọ́dọ̀ ànábì sálà ó fún ànábì lẹ́sìkúùsì pé ah, ẹ jẹ́ máa lọ sẹ́mọ́ra lẹ́yìn owó rẹ̀ pọ̀ o. sẹ́rọ̀ pé ànábì àti àsìmá wọn kì í ṣe ẹlẹ́tọ̀ ara wọn ìgbà tí àsìmọ ìwà dídí tó wá sọ fọkọ rẹ̀ ọkọ rẹ̀ wá ní ah ó mọ̀ sí o wọlé kó kó wá bá nàbí ìjẹsìn jẹ ogbó mi bàjẹ́ tọ wọlé àlà wàhálà ibi tá a ti mú dájú ẹ̀sìn rẹ̀ pé ànábì òun ṣe lẹ́tọ̀ọ́ àsìmọ ànábì dẹ̀ sọ pé kó wá gun ẹ̀sìn pẹ̀lú sallallahu alaihi wasallam ṣùgbọ́n èmi mi kàn fẹ́ lé lórí ẹ̀ ni torí wípé sí ọlọ́kadà àti bí nínú àwọn fi wé ànábì sàṣàlá tí wọ́n bá pè mí náà ni ànábì bá sọ pé kíyàwó mi wá gun ẹ̀sìn pẹ̀lú òun ẹlẹ́kọ̀ọ́ kí n fẹ́ kó mọ̀ gẹ̀ẹ́sì lẹ́yìn ànábì ṣùgbọ́n ọlọ́kadà so oríṣiríṣi ló wà lọ́rọ̀ wọn tó ń ti bẹ́ẹ̀ a kàn sọ pé wẹ́ wẹ́ àwọn obìnrin ṣùgbọ́n téèyàn bá wá fẹ́ sọ ẹ̀sìn rẹ̀ wò a sọ pé fatẹ́rù àwùlà kóbìnrin má gun ọ̀kadà ló dáa ẹ á ó máa lé ó máa lè àwa náà sọ pé ò lè àdìjẹ́lẹ̀ náà yìí sí láti wọ̀ but ìdájọ́ ọlọ́kadà gẹ̀gẹ̀ wọn lè sẹ́ẹ̀mù náà ni tóun náà bá òun fi tọ́ ẹ̀sìn òun ọmọlúàbí òun àwẹ̀ òun òun ní gbóbìn tó bá rò bẹ́ẹ̀ a sọ pé tọ́ barakallahu fi ṣùgbọ́n tó bá já sí wípé tó bá lọ já sí wípé òun náà bá wò pé à téèyàn ní gbọ́kadà téèyàn ní gbóbìn téèyàn wá níta tí ò bá kẹlẹ̀ gbóbìn tí ò bá gbóbìn tí ò bá ta sábàtà láwùlẹ̀ àjò kókàn bẹ́ẹ̀ náà kí ọlọ́run sínà mi fún mi o ṣùgbọ́n kò gbóbìn kò ta ni wọ́n parapọ̀ ní kanra kà á kankan lọ́dọ̀ náà so tó bá fẹ́ ṣe pé wò ní gbé obìnrin dúró tán wà máa yàtà wà kalẹ̀ alàlọ́hí ọwọ́ àṣìbò so ṣùgbọ́n nítorí ipá rí pé àlẹ́gbẹ̀wà Muhammad salam tí ò jẹ́ ẹlẹ́tọ̀ fún obìnrin ànábì ní kó wá kó wá gun ẹṣin pẹ̀ pẹ̀lú òun ó jẹ́ kí á rọ̀ lórí sísọ wípé àràmù ni kó bí kọkùnrin kó gbé obìnrin ṣùgbọ́n ìwọ èyí sọ ọlọ́kadà ọlọ́kadà gbé wọ náà ni wọ́n sì fẹ́ gbé múmi sáàtù kan sí ọ lẹ́yìn onígbàláàyè kó sọ pé ẹ dákun ẹ yọ̀ǹda mi tàbí kó sanwó èèyàn méjì wallahu ala wa ala wọ́n ti lè fi lọ́wọ́. wọ́n ti máa ṣe àgbo yẹn wọ́n ti àgbà sí àwọn ọmọ tó gbé sára ọ̀tá. wọ́n lè sọ pé àgbo yẹn lọ́kàn lọ́kàn sọ pé àti yẹn ẹni máa ń lo àgbo yẹn tó gbé ní ọ̀pá ní ọ̀pá ẹ̀yẹ. ọ̀dọ́ fọ́nbà àwọn ọ̀gbẹ́ tó wọ́n ní ẹ̀yìn náà wọ́n ti àgbà wọn lò fún yẹn. ọ̀dọ́ ti láàbì náà sí ilé kò díẹ̀ lọ́wọ́ lọ́wọ́ yìí wọ́n ti wọ́n pé tó kọ́ lọ́wọ́ nínú àwọn òfin yìí náà làwọn òfin wọn wọ́n fi lówó ra mí ọ̀rá tí ó pa wọn jù kí láwọn òfin yẹn wọ́n fi afẹ́fẹ́ ìgbẹ́ dájọ́ àwọn ti sì lé pé wọ́n gbé ẹ bèrè ẹ bèrè oníbèrè ń bèrè wípé tíyẹn bá ti sanwó hajj ó ti sanwó hajj nísìnyí wọ́n fẹ́ yọ sàká rẹ̀ nù Ramadan so ṣé yóò ṣe wádìí ẹ mọ́ ara tó ṣẹ́kù lọ́wọ́ rẹ̀ tó fẹ́ yọ sàká ní lórí àbí èèyàn ti jáde kúrò nínú owó ó ti jáde ó ti jáde kúrò nínú owó nítorí pé ó ti gbọ́ bùkátà kan nínú owó rẹ̀ nìyẹn tó bá já sí àyàfi tó bá já sí wípé ó kàn sún sàká yíyọ yẹn dínú Ramadan yìí ó kan lẹ́yẹ kó ti yọ sàká yẹn bóyá bí oṣù mẹ́ta sẹ́yìn nígbà náà kì í sanwó ájì sàká yẹn ti tó yọ láti bí oṣù mẹ́ta sẹ́yìn kì í sanwó ájì nígbà yẹn àbí so o ayé pé àsìkò tó yẹ kó yọ sàká nígbà yẹn ó ká owó yẹn mọ́ lọ́wọ́ yóò sì mọ́ ṣùgbọ́n nísìnyí bóyá àsìkò sàká yẹn náà ṣẹ̀ṣẹ̀ tó báyìí ni ó dẹ̀ ti sanwó ájì èyí tó ká mọ́ lọ́wọ́ lásìkò yìí òun ni yóò yọ sàká owó àjì yẹn bẹ́ẹ̀ aláwọ̀ kẹ́yà pé owó náà ti di odidi owó a mọ̀ sọ̀rọ̀ bíi ten million ok téèyàn bá fi yọ ten million kúrò nínú owó sẹ̀mọ́ pé àti téèyàn bá rò mọ́ ó wà síbi ní count wallahu ala wa then wọ́n béèrè nípa àgbo ẹ̀fí yọnu jẹ́ sí pé ọ̀pọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tó máa ń ṣe wọ́n máa ń kí àwọn tẹ́ pé àpèmọ́ súnà ó wà lọ́dọ̀ wọn. ẹ̀rí wallahu alam ibi táwa sì dó sí wallahu alam torí pé a mọ̀ ń mọ ká tó lọ sọ pé báyìí ni àlámọ̀ rí a mọ̀ pípa rẹ̀ dáadáa tá bá mọ̀ nípa rẹ̀ dáadáa tá bá gbé ìdájọ́ kalẹ̀ ó ṣe yẹ ká ṣe wà mẹ́ so owó ń tá a mọ̀ ń tá a sì lè sọ náà ni wípé ṣubú àwa ń bẹ wà ń so àwọn òun sọ wípé haram ni àwọn sọ pé halal nítorí pé ọwọ́ ń tà tán fi ń ṣe é alhamdulillah àwọn ọmọ ìyá tí wọ́n ń ṣe é bá ìsọ fáwọn náà rẹ̀ pé a sì advice wọn kálukú wọn pé tán ẹ go into another business tó pure tí èsì kí bóyá ìrújú wà mẹ́ torí pé tó bá lọ láti fi ìwádìí padàpadà clear tó bá lọ síbi pé haram ni a declare náà ni kò sí tá a fẹ́ ṣe o ṣùgbọ́n ó kéré jù ni pé ìrújú wà mẹ́ ànábìdẹ̀ kì wá nílọ famani takọ ṣubhat fakọdi stẹbọrọ àdínàkù wa wa irdu dini i dini i wa irdi yìí ànábì ní ẹni tó bá yẹ lẹ nítorí ojú yẹn ó ti sọ ẹ̀sìn rẹ̀ àtọmọlúwàbí ẹ ànábì náà dẹ sọ fún wa innal alala bayyinun wa innal harama bayyin haram clear halal clear ànábì ní láàrin méjèèjì àwọn kankan wà tó rújú òmóró mùsítẹ̀bì ha àwọn àlámọ̀rí tó rújú wa ń bẹ́ àbí ní famanitakọ̀ yálà amúhúnná ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò mọ nǹkan tó rújú yẹn ànábì ní famanitakọ̀ ṣùgbọ́n ẹni tó bá lè pẹ́ nǹkan tó rújú yẹn tó bá lè pẹ́ lẹ́ẹ̀ fakọ̀dì stẹ́pọ̀rọ̀ àlè dí ní í wà ẹ̀rù dèjì ànábì ní ó ti sọ ẹ̀sìn rẹ̀ àtọmọlúwàbí yẹn so nasiha táwọn máa ń ṣe fọ́pọ̀lọpọ̀ àwọn tó ní ẹ̀ because a lè dakun pé haramu ni àtàwé halal torí pé alharam ma haramahu Allah tọ́nà ọba ò bá pè nǹkan ní haramu ẹ̀tọ́ ẹnìkan kò fún ní haram so wallahu ala ala now ìbéèrè kan wá láti ìdájọ́ wo ló wà lórí bèbí tí a fi aṣọ sí lára bóyá ṣé dọmí àbí lọmọ pé manicure so àwọn ẹni tó fi máa ń ta yẹn wẹ wallahu alam èyí tó dáa jù náà lè kó wọn lórí torí pé tí ò bá ti lérí tí ò lórí à àmọ́ tó bá lérí à pé àwòrán statue ló jọ so nínú tí sùrọ̀ ọ̀rọ̀ sùrọ̀ tánàbí dẹ́kọ̀ fún nínú tó kó sínú statue náà wà bẹ́ẹ̀ tàmọ̀fẹ́ eré so èyí tó dáa jù ni pé kó mọ̀ ní orí tí ò bá ti lórí àwọn afárá àjáza rẹ̀ wípé because àṣà máa ń pè èèyàn tá a lè pè ní èrè èèyàn nígbà tí ò rí a lè pè lérè èèyàn so tó bá ti rà á tó bá yẹ pé wọn yìí bá torí mọ rori tó bá yẹ pé wọn tà torí torí ni ìwé yọ orí kù mẹ sí wallahu ala wa ala ẹlẹ́kẹta Naam. Naam. Tabali ẹ bá dá lórí lẹ́yìn sáfù onírun kì í ṣe tó tó sáfù ẹlẹ́ẹ̀kejì tí sáfù alákọ̀ọ́kọ́ bá ti kún tẹ́rẹ́ yọ ẹnìkan tó dúró tó bẹ̀rẹ̀ sáfù ẹlẹ́ẹ̀kejì yẹn orí kí ló wà yẹn orí sáfù ló wà níta nàbì ń sọ̀sọ̀ lọ́wọ́ àṣàlà ẹ̀ pé àwọn kan wà tí wọ́n wò ó pé ọlá àtàwọn pọ̀ ju kí àwọn ọmọ dúró láàrin irú àwa èèyàn èèyàn nísìnyìí báyìí lọ òun wàá lọ dúró lẹ́yìn àwọn tá nàbì ń sọ tàbí pé pẹ̀lú mi wà àwọn kan wà tẹ́ pé nǹkan kan ò ní wọn lára tó kí kẹ́ ẹ kẹ ẹ máa wá mìíràn kẹ ẹ máa fara kàn wọn ẹhẹn so tó bá fi jẹ́ pé òun yẹn ni ó bá fi mú lọ dúró sẹ́yìn ẹnìyẹn ò ní nírun fàádà láàyè jù mo gbọ́dọ̀ sọ pé ẹ náwó tẹ́ ẹ bá náwó jọ mi ẹ máa tẹ́ bá ti náwó ẹ máa ná dáadáa ó yá ó yá yá. káyẹn náà fílà náà lè gẹ̀rẹ́ ló dáa jù òní ládàá rẹ̀ pọ̀ jù anábì sọ̀rọ̀ lásán anábì afdọ́lù sọ láti lè mọ́rí bá dà fi bá ti ìlà lè mọ̀tòkà anábì ní ètò lóore jù fún yẹn nínú òun téèyàn kí èyí téèyàn bá kí inú ilé ni o àyàfi ìrún ọ̀ràn yà so kéèyàn máa kí náà fílà lé òun jù ó lè ṣe itikaf kí ló mú tí ò fi gbàwẹ̀ kí ló mú tí ò fi gbàwẹ̀ ok ẹni tó ní ọ́sà ṣé o lè gbàwẹ̀ tó yẹ pé ní hospital wọn ti confam ẹ̀ pé ọ́sà rẹ̀ chronic ni o. pé kọ́mọ́ tiẹ̀ try kó òun ó try rẹ̀ wo hospital ti sọ fún àwọn afáàmọ́ ṣe ìṣòro ọ̀tún kó jẹ pé dókítà ló sọ fún ọ kìí kàn sí gbọ́kàn sọ pé ọ ṣe gbogbo ọsà ni ọgbà àwọn ẹrù àwọn tó gbà wíwà o àwọn kan bẹ pé sọ pé fi sí o pé mo kí n ibi tí ọsàn level tí ọsàn àti ẹ wà o gbọ́dọ̀ try rẹ̀ rárá irú ẹ tó bá rí báyìí fìdíyà ni torí pé mọ́rọ̀dù ó mọ́rọ̀dù la yurja bárọ̀dù àárẹ̀ tí wọ́n gbà pé kò lè san ẹni yóò mọ̀ mánéjì ẹni in that situation ẹni yẹn láǹfààní kó mọ̀ ṣe fìdíyà yóò sì mọ̀ sí kíni yóò mọ̀ bọ́ aláìní lóúnjẹ tó bá rí àsìkò iftar àdìkò ìtìkáàfù hal yatakifu wa lam yatakifu òun náà lè ṣe ìtìkáf ẹdùn pé kò wá ní dáa kó wá jó láàrin mọ́sáàsì ká gbóúnjẹ kalẹ̀ táwọn ìkú àmọ́ pé subhanallah subhanallah pé kí àwọn ẹjọ́ mẹ́ta báwo àwọn ẹjọ́ mẹ́ta báwo Kaaba ẹ̀ Kaaba náà. Ṣé tí èèyàn bá lọ ṣe èyí tí káàfù ní Mẹ́ka? ṣe ẹ̀kú travel ṣé yóò mọ gbàwẹ̀ ntẹ́ ń béèrè nìyẹn ṣé yóò mọ gbàwẹ̀ ní mọ́kà àbí kò ní gbàwẹ̀ nta ní láti wòye gbogbo ìrìn àjò pátápátá àwọn apá àtibá pín sí méjì ìrìn àjò alẹ́bí fi rìtáàp wọlé mọ́ṣàkọ́ eléyìí tí ìnira bá bẹ̀rẹ̀ lẹ́dí ilẹ̀ ìsáfẹ́ ìṣàk àtààbù wọlé mọ́ṣàk eléyìí tí ò bá ti sí ìnira ń méjì tá a fi yẹn èyí tí ò bá sì nira bẹ èyí tó dáa jù ò ní kéèyàn gbààwẹ̀ tí nira bá wà bẹ ń bẹ wọn ní tí nira bá ń bẹ lájò téèyàn tó wá gbààwẹ̀ mọ́ wọn níbẹ̀ yẹn làdábì sọ pé laysa mina al-birri as-siyamu fi safar ìnira ń bẹ lájò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wò tó wá ń gbààwẹ̀ mọ́ àlẹ́bìlẹ́ pé kì kọ́nà òsèlú iṣẹ́ rẹ̀ kọ́ ni èèyàn ń ṣe báwọn so ẹni yẹn wà bẹ́ẹ̀ so tó bá pé ìnira bá ń bẹ ń bẹ bó ṣe lọ ṣe etíkáfù rẹ̀ bẹ́ẹ̀ o tó sẹ́rìn àjò yẹn kò fi àwẹ̀ lẹ̀ tí ò bá wá sí ìnira ń bẹ kó gbá àwẹ̀ ló dáa àtúwà sọ pé kó gbá àwẹ̀ ló dáa o torí pé gbogbo iṣẹ́ olóore pátápátá téèyàn bá ṣe ń kà bá ẹ̀san rẹ̀ ọ̀tọ̀ ni o kì í ṣe sọ̀ láàtù nìkan o àwọn sẹ́ olórí téèyàn bá ṣe ní kaaba tìláwà tẹ́ bá ṣe ìrun tẹ́ bá kí ń bẹ̀ àwẹ̀ tẹ́ bá gbà ń bẹ̀ sọ́dákọ̀ tẹ́ bá gbà ń bẹ̀ àdúrà tẹ́ bá ṣe ń bẹ̀ ẹ̀san rẹ̀ pọ̀ ọlọ́ọ̀bà aláṣọ ọ̀tọ́lá irú orí kéèyàn lọ mọ́ sí tí káàfù ní kaaba ọlọ́wọ́ sàṣẹ bẹ́ẹ̀ kọ́ wa ọ̀ṣùgbọ́n ha ní káàlà ọmọ ẹgbẹ́ mi ọ̀dà tá a bá ń lọ àlegbà àwẹ̀ tó bá yẹ pé ìlànà bẹ̀rẹ̀ lójú ọ̀nà tá a bá gúnlẹ̀ tán náà tá a bá gúnlẹ̀ tán náà àwọn ibì kan wà tẹ́ pé ẹ̀ gúnlẹ̀ àwọn yóò sì nira bẹ̀ so àwọn olú kan bẹ tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá gúnlẹ̀ bẹ̀ àsìkò tí ẹ mọ́ sínú bẹ̀ àsìkò tí wọ́n fi ń gbá àwẹ̀ bẹ̀ àwẹ̀ sixteen hours ń bẹ lórílẹ̀ ayé yìí náà so arìnrìn àjò sì ní yín náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà so gbàláyé wa túmọ̀ ṣàkọ bá ti wà ẹ fà wọlé so fa'iddatun min ayyamin ukhar wallahu a'lam náà. náà. ẹ pé ní àdìsá níbi wàsán làásàlà tó sọ pé ẹ bá kí kírun parí pẹ̀lú ìmáàmù ẹ̀sán kó fi gbogbo òru yẹ kí òun òun ni ó gbà. wọ́n wá bẹ̀rẹ̀ pé ṣé ìmáàmù òun ní iná àtúntò pé aláwọ̀ náà sáwọn náà ó gbà ládàá pé wọn ètò ẹ̀ bá kí pẹ̀lú wọn náà sẹ́yìn ọgbà ládàá ọgbà ọgbà ládàá kó fún gbogbo òru rẹ fi ṣèjọsìn pẹ̀lú iná àti pé aláwọ̀ náà tọ́gbẹ́dà ti kí tán pẹ̀lú ẹ̀.

pé a ní tí ò bá lórí ẹni tó yẹ pé yá dẹsà wà lóhun tó pé orí gan lòun à lóhun gan so tiẹ̀ náà ò ní lára èèyàn èèyàn lára ni béèyàn bá bẹ o béèyàn bá bá rórí tí ò sára ń bẹ sáàpélé yẹn ah. so tá a bá sì rí ẹni tó jẹ ara tí ò sórí ń bẹ sáàpélé yẹn òkú jù láàpè so olórí náà lè máa lórí wà náà ìbéèrè tuntun àbí náà náà. èyí tí ó lórí àwọn kò ní fèsì ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ lórí social media ni àbí wọ́n ń tarú ẹ̀ náà wọ́n ń tarú ẹ̀ náà kó mọ̀ lórí ló dáa tó bá yẹ pé àwọn télọ̀ ló bá fẹ́ lò nítorí pé àwọn kan ń bẹ náà tó yẹ pé níbi pé ọlọ́run bá máa dá tó wù ọ́ dá àwọn kan báyìí tó kí tẹ́ ẹ bá ń wọ̀n lóòótọ́ ẹ ní mọ gbogbo fèsì wọn báyìí gbogbo ẹ rẹ papọ̀ àwọn kan alẹ́ rí rí ṣùgbọ́n yóò wà nítorí wọn fi àdúrà wọn fi fìtínà àwọn tó bá wù so kó mọ̀ lórí dá ọlọ́run. sáfù náà bàbá tó yẹ pé tó bá jókòó lórí ìjókòó ẹsẹ̀ wọn bóyá ó ti dùn wọ́n ni àbí accident ni àbí kan ni yóò sáà mú nira lọ́wọ́ fẹ́ tó bá dúró tì wọ́n wọ́n nítorí ẹ̀ bàbá wa máa ń lọ dúró sí ẹ̀gbẹ́ gànà sáfù bá àmọ́ ti dè ibi tí wọ́n dò sí nìyẹn láwo ọ̀dọ̀rọ̀ wọn láwùjá yìí mo gbọ́njú mọ bàbá àgbàlagbà kan ní mọ́sálásí wa ẹni tá a kéré dáadáa ó sì gbà bàbá ẹsẹ̀ wọn kan bẹ kò sí ká bí wọn ó sì na ẹsẹ̀ wọn kalẹ̀ ni sòtórí ẹ ẹ̀yìn bẹ́ẹ̀ yẹn ni wọ́n ti dúró kírun nígbà náà mo mọ bàbá yẹn mo sì mọ wọn dáadáa mo sì mọ kọ wọn so mo máa ń lọ dárùn wọn kí ni wọn ní wúdúró torí pé by the nature of his leg wọn lè láàrin sáfúrá rárá so anybody tó bá ti láwùjá ìgbà yẹn fọlá wọdọ ìyẹn lànà bí sọ tó máa sọ. سبحانك اللهم نعم نعم Thank you. méjì ọ̀rọ̀ dọ̀mí inú kó má lórí inú kó má lára tí ò bá lára yóò wúlò fáwọn ìyá dẹ́sà tí ò bá lórí yóò wúlò fún àwọn fashion designer so kò jù bá náà lọ kéèyàn wá máa cháàjì fóònù lẹ́yìn kan lọ dúró tì í pé kí wọ́n bá jí lọ ó sì ń kí jẹ̀mọ́ ìyàtọ̀ pé kà á nírun fóònù gan bóyá ni ó lálùbáríkà أجل سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب والسلام عليكم ورحمة الله وبركاته. Vai se atrapalhar. Agora sim.